إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ويأتي يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن تسمع إليه فلا مغفر لهدي محمد صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته كل القيام بهذا الصور فأصير في الشيء نجي وأسمي الشيء أصبح مني màkọ́sí ìṣòro ní àtàwọn àbúrọ́dù àní ó dá lórí pé kọ́lọ́wọ́n bá fi hàn rẹ̀ pé ìjọ àti àmọ̀ ọlọ́kùnrin máa wà létí ìjọ àti àmọ̀ àtàwọn òròyìn àwọn sáyẹ́ǹsì then ọlọ́kùnrin sọ fún wa pa pé ẹ̀sán tó wà lórí iṣẹ́ táwọn yàrá ṣe ọtún wọn bẹ kọ́ lọ́wọ́ bá sọ pé àwọn kan bá ṣe iṣẹ́ sani ìmá sani amadu sọ́ọ̀lẹ̀ bí ṣe ti wọ́n ṣe rí pẹ̀lú àwọn tí wọ́n ní lọ́n kọ̀ǹpì àmì méjì. àti wípé ká má jẹ pé pé instant beneficiary kò jẹ́ ká dàbí lasting and overlasting benefit àkìyà tọ̀. ẹ wàá ọ̀gá gẹ́gẹ́ bá ṣe rí sábàbù súrà tàbẹ́kà nígbà tó máa kọ́kọ́ bẹ̀rẹ̀ láti di àyà lákọ̀ọ́kọ́ di di àyà fifteen ọ̀rọ̀ ọjọ́ àìkìyàmá tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ lọ́wọ́. àwọn ẹgbẹ́ di àyà mẹ́rin kan ó wá láàrin àyà mẹ́rin tó wá láàrin lọ́nà kan gbà pé láàpọ̀ hábítù yìí ní ìsáná. بعد يوان النبي صلى الله عليه وسلم مامو وعمال مامو وعمال لا kan àti ké kur'an ina àlè iná ká kó kùránì jọ sí ọkàn rẹ jẹun àwọn ká kó jọ pé kí wà nàbí rí ha olùsọ̀jàpọ̀ òun lẹ́ẹ̀mọ́ ní ìhàdí tó sọ pé. لم يجمع القرآن ولا عهد رسول الله صلى الله عليه وسلم إلا أربعة نفر ìtumọ̀ pé àwọn tó há kùránì pé kéde bẹ́ẹ̀ tó kó jọ kéde kó jọ ìwé yẹn jẹun owó fìfẹ́tẹ̀ tọ́lọ́ àwọn tó bá ń sọ́kọ́ náà lè dé sọ ká pé pé wà níbi ó há kùránì agbára ń kiri rẹ̀ tó bá ha tí wọ́n kó àná òkìṣe rẹ̀ náà kó lè dé bàbá bẹ́ẹ̀ kejì ọ̀rọ̀ agara fúnlẹ̀ kan. fàyídà kọ̀rọ̀ àná òtá àbá tí wọ́n ké fàtàbí kó àná tẹ̀lé ike wa ike gbé tó mà ní nà alẹ́ nà bàrẹ̀ àná àwọn ọlọ́ọ̀bà tó garanti àlàyé tọ́tẹ́ bá wọ wáyà bẹ́ẹ̀ rí lẹ́yìn bàtọ́ náà bá sọ tán ọ̀rọ̀ àti وترى الآخرة وجوه يومئذ نادرة آية mẹ́rin yìí yóò lè kéèyàn tó lọ pé ó ní líǹkì rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àlùbíyá àti ń bábọ̀ àti líǹkì tí ó padà sí kí ló tẹ̀lé ìdí ayà tí táwọn afá sọ ń bẹ́ pé yàtọ̀ ọ̀tọ̀ ìṣàlá àtọ̀ ìfẹsọ̀ ní ìlànà. tó ọlọ́run ọba ó ní lá òkú sínú ìyá omi ìpìyà lá òkú sínú ìyá omi ìpìyà ṣé èmi ọlọ́run ọba mo búra pẹ̀lú ìjọ ìpìyà anything tọ́lọ́run ọba fi búra. nǹkan yẹn ó tóbi. Hmm? ẹgbẹ́ ọ̀rọ̀ yìí wò ṣẹlẹ̀ nǹkan tó bá fẹ́ búra tí èèyàn bá fi ẹni sì ń búra nǹkan yẹn tóbi lọ́dọ̀ yìí. bẹ́ẹ̀ òun lẹ́sìn rí pé ẹ máa wo ojú lọ tí mo bá pe ìbúra ní kọ́sà àwọn wọ́ọ̀dù wo ló tún lọ pẹ̀lú ẹ̀ lílè lánàá hàlù kí ló tún lọ pẹ̀lú ẹ̀ yẹmí ẹ̀yin ẹ wo wọ́ọ̀dù hàlàkà àti hẹ́yì kí ni ìtumọ̀ hẹ́yì tí wọ́n fẹ́ àwọn àhìlá ẹ̀ pé àhùlá tàhálà fún máa àrùn wọ́n bá wọlé àhìlá tí ẹ̀ bá ní ìlú pẹ̀lú ìtumọ̀ ẹ̀ ní pé ẹ̀jọ̀ kó ipò ara ẹ̀ wọ̀lá ọ̀fẹ́ òwe lábájá ọ̀ká náà àìní bá ń bá ìlànà. ìtumọ̀ ẹ̀ ní kánà náà sọ̀rọ̀ lámù kánà wà lámù yìí lámù ẹ́ yàrá ìhùwà yàkúnù máa mú dídá àbúrò هو يناصر هو ينصر هو يساعد هو يظاهر láwọn lábẹ́jẹ́ hànífù lágbájá ẹnìkan tó gbó ètò àlá pẹ̀lú yẹn kí ni wọ́n tún gbó ètò àlá yẹn kí lábẹ́ àti pẹ̀lú àlá tẹ̀ wọ́n lọ́dún pé lágbájá ó gbó ètò àlá pẹ̀lú lágbájá àmì ìtẹ̀dógún náà kí ni wọ́n fẹ́ fi àti àjọṣepọ̀ wá ẹ̀yìn sábà àjọṣepọ̀ tẹ́lẹ̀ òfin lè wípé tọ́lọ̀pá sọ wípé tọ́lọ̀pá sọ fún wa wípé ah, السماء والطارق معركة الطارق معركة الطارق من يستكمل السماء وما بالهذا كيف يقول لك كيف إلى ها وما له من قوة وما له من قوة ولا ẹ̀wù fàmálà ó ní kú wà ní wàlá náà tí ọlọ́ọ̀bá ti lò kú wà hmm? ìpínyà bá dá ní ẹ̀wọ́n ìpínyà bá dá ní hmm? tí wọ́n fẹ́ fún ara àbí tẹ́lẹ̀ òbí ìdá lè fún nítorí ìwọ ló lágbára ẹ̀ ló ṣe fún àbí agbára ẹ̀ kan kú lílù kò ṣe fún na fàmọ́là ó fi kú wà sí wàlá bẹ́ẹ̀ ò bá ní kú wà àbí kú wà rè tó yóò lè di náà àbí ìtumọ̀ rẹ̀ ó ní wípé tá a bá ti rí náà fèrò a máa ń fi náà fèrò kún kú wà téèyàn ní inú kó fi gbó púpọ̀ ẹ̀wù báyìí zolkọ̀ náà sọ pé máma ká ní bí ìhẹ́rù fa inú ní ìdìkúwà ìtọ́lọ́wọ́ ọba ti fún mi tó fún mi nípìnlẹ̀ nílẹ̀ pé fún mi gbogbo omi tó fún mi orí ẹ̀yìn náà fún mi ẹ̀gbọ́n ìtàn fi kú wà ti fún yẹn ní ìhánà lábáyá náà fún mi tọ̀ nítọ́lọ́ àwọn wá ń sọ òun lẹ́bìí ipé anábì ló nígbà táwọn ọjọ́ rẹ̀ tí wọ́n mẹ́sọ̀ ó ní láwọn anẹ̀lìbì kún kúwàtà a ó àwí ìlà rókùnrin ìṣẹ̀lẹ̀ tó bá ṣe mo bá lágbára kan on my own tí ti dìbẹ̀lẹ̀ ọ́ kí n lọ wá rókùnrin ìṣẹ̀lẹ̀ nílà tó sọ́kiri fámílì àbájú tó kí n jàwọn náà pé bí pàgbàrà fún ìbáka ẹkún mi ọjọ́ ọdún ṣẹlẹ̀ ọlá ní ìsinmi àti àbúrú ọ̀rọ̀ rẹ̀ rọ́sùmọ̀lọ́wọ́ láti ìlú ọ̀pá ọlọ́mà fẹ́ lóṣù ah, ń ṣe kóun ní orúkọ ìṣẹ̀lẹ̀ làkọ́lé àwa ìyá orúkọ ìṣẹ̀lẹ̀ ó ní orúkọ ìṣẹ̀lẹ̀ òun àmọ́ kò ní ti bá mẹ́rin láàrin ìwà tó pé láti jọ sí rúfù ti sọ̀rọ̀ yìí ẹ̀ẹ́n fàmà bá àfọ̀lọ́ ọ̀rọ̀ nàìjíríà ìlà ìtàrùwà tẹ̀lẹ̀mẹ̀ kọ́ọ̀mù ọlọ́run ọmọ báyìí kàdìdì àti táwọn àjọ rẹ̀ bá pọ̀ sódà yóò lè lo yóò lè draw strength àtọ̀dọ̀ ẹ̀yin ó rí pé wọ́n iná lánàrọ́ kàfínà lọ́ìbà ẹni ó ti lánàrọ́ kàfínà lọ́ìbà ayé wẹ́rẹ̀ rẹ̀ ó wà ọ̀lẹ́ lárí ọtí ìjọ pé sáwọ́ fẹ́ ní ìjẹ́lẹ̀ rẹ̀ kọ̀lẹ́ ìjẹ́lẹ̀ ìjẹ́lẹ̀ ìjẹ́lẹ̀ Dada olè jà, ọgbọ́n.

alkọ̀bílà tó dọ̀ ni ó ṣe hìlpù pẹ̀lú kọ̀bílà tó wà ápúwá jù lọ ẹ́ bẹ́ẹ̀ ṣe ní ti báyìí tí mo bá ti máa ṣe ẹni tó bá wà kọ̀wé ẹni tó wà fẹ́ wà hmm? aláì

بعض الأقاويل لا أخذنا منه باليمين فإنه لا أخذنا منه باليمين بالفعل هذا هذا مثل بابا òun labá débi ọmọ ọmọ làkátà ìmáàmù ìtumẹ̀ ní ní àwọn tá a bá jà tá a wá sọ fẹ́jọ pẹ̀lú agbára tá a wá kó àwọn obìnrin wọn pẹ́ta sí yẹ̀mí nìyẹn tó rẹ̀ fẹ́ ti sẹ́yìn yẹ̀mí nìyẹn fẹ́ ti sẹ́yìn fún bẹ́ẹ̀ ni láti pẹ́ ní mílíkù yẹ̀mí ẹni tó bá ọ̀pọ̀ bá wé nìyẹn tó sọ fẹ́jọ lásìkò okú ẹgbẹ́ láàpẹ ọdún tó kọ̀ pé yẹ̀mí ìnà ní kú wà nù mí hmm? sáà ẹ̀nà mo di kan ní ẹ̀sìn bá di kú wà sí àǹkáàtà kàlẹ́sì nákọ̀dà gásìlá ha mi bá di kú wà sí àǹkáàtà ẹni tó ṣe pé obìnrin tó pé lẹ́yìn ìgbà tó ti di òwú rẹ̀ tó lè báyìí tán ó wá lẹ́yìn ìgbà tó ti lè tán pé bá di kú wà sí àǹkáàtà ó wá sí padà òun náà lẹ́mọ̀ fi rí pé sábà ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ àná ọ̀rọ̀ fún wà náà sọ tí wá sàlẹ́jà iná lẹ́bí náà yóò bá yìí kó náà iná máa yóò bá yìí kó náà yàtọ̀ bá fàmànákàtà bí bẹ́ẹ̀ ti náà tún so now tàbá mú hẹ́lì tàmúyẹ̀ ní ìtòlì ní tí kọ́sàmù náà wà lọ pẹ̀lú ẹ̀ ní táǹtì yẹ nínú àti hẹ́tù ṣe pé àwọn tó ṣe tákù ìyàpò ìkàlámù tákù ìyàpò ìkàlámù àwọn sọ̀rọ̀ ní strength ẹ̀rì pé ìyàtọ̀ bá sọ̀rọ̀ bá sí máa gbá èmi kọ́ mo ṣe tó máa lò bá bí lùfẹ́ yìí wọ́n wá ní èmi kọ́ mo ṣe wọ́n sì tí mo dákọ̀ yẹn mo fi mi lágbára nínú ìfọ̀rọ̀ nǹkan òun ló fi ṣe yí pé ìjọ tó bá fẹ́ ṣèwúra ńkọ́ ẹni tó tóbi lọ́dọ̀ rẹ̀ àbí tó tóbi lọ́dọ̀ ẹ̀ tó fi ṣègbúra òun lẹ́ẹ̀dì pípa sáfìdá àwọn èèyàn ti bàjẹ́ tán nǹkan tó wà lọ́kàn náà ní dìtàmì nǹkan fi ń búra hmm? náà tẹ́nìkan sọ pé ní ọba búra tó búra tó bá tó bẹ̀ kò gún búra torí kó gbà kó gún tó bí sọ pé ìṣẹ̀tẹ̀ bá kóbi lọ́dọ̀ ìnira fi ń búra bí ìjìmá tí ò ní ìdí ẹ̀rí kò sáà sí nǹkan tó tóbi tọ́lọ̀ àbí sọ̀nà tọ́lọ̀ bá sì nǹkan ìyẹn búra ìbúra ọlọ́run ọ̀gbọ̀n ò ní jẹ́ pé torí pé nǹkan yẹn ju ọlọ́run lọ ni torí pé nǹkan yẹn tóbi bóyá lẹ́dàá àbí lọ́dẹ̀ èyí tàbí búra àbí lọ́dọ̀ ọlọ́run àti ìbá ìfẹ́ búra pẹ̀lú ìwọ̀n bá fẹ́ tóbi ara tí mo jẹ́ kó tóbi òun ni pé nǹkan tẹ́yìn òun bá fẹ́ kan máa àkíkọ́ rẹ̀ tán wọ́n tí yẹn gbọ́rọ̀ yìí tó pàkọ́ rẹ̀ òun máa ń tóbi bẹ́ẹ̀ nítorí láì wẹ́dẹ̀ ó tú àdúgbò tú tó máa sọ pé irú mọ́lẹ̀ ẹ̀wọ́ ẹ̀ àmọ́ ní jẹ́ irú mọ́lẹ̀ ìlú náà tọ́ irúmọlẹ̀ ní oòrùn torí pé information díẹ̀ díẹ̀ la ní nípa ìgbé yóò kú ah <laughs> mọ́sọ̀ ò olùmọ̀dáàbù ní òun náà ní jáàkì àmà náà ọlọ́kan sọ díẹ̀ díẹ̀ fún agbájú rẹ̀ pẹ̀lú kí ní sọ yìí nǹkan tó sùkù lẹ́yìn rẹ̀ ó pọ̀ o àmọ́ sẹ́mọ̀ pé ní ọlọ́run ọbùsà ní parọ́ mo ṣe rá sọ yìí ẹ́ kẹmọ̀ yóò tó ọlọ́ọ̀bá ti gbá òkè àmọ́ fúra ó ti ń búra torí àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá yẹn ìṣẹ̀lẹ̀ tó tóbi ó fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ pé tó bá ti mú tó bá ti ń búra ẹ̀ mọ̀ tó tóbi kọlẹ̀lá òsùn bìyà òkè à kọ́sàmù ẹ̀ka kọ́sàmù máa hẹ́lì ẹ̀ka hẹ́lì kò máa yẹ̀mí ẹ̀rì kú wà bẹ́ẹ̀ so n táà fi ìbúra ṣe ni pé àáfin ṣe tàkóyá tó lè kàrà torí ẹ̀ ní èyí tí lò uselessly ọ̀rọ̀ tí ò bá ní ìdí takoya kò wá búlásì àtòrí rẹ̀ náà kọ́ ò èèyàn tó bá ti kó bá fi ní ìdí àti máa búra ní gbogbo ògbà ó fi fẹ́ nìyẹn ò tóbi lọ́dọ̀ ẹ̀ tí búra fún wọn débi pé trust rẹ̀ kiri yìí ló fi ní ìdí ó kọ ẹni tó tóbi máa fi fún ọ̀rọ̀ rẹ̀ ní strength pé ní sọ pé èèyàn bá mi nífẹ̀ẹ́ ibi mo ṣe tọ́tán èmi tóbi lébi kò lèbìlì pé mo parọ́ bọ̀ sọ́wọ́ ìpé mo bá fẹ́ kàn ti yẹ̀yẹ́ àbí nǹkan tá ń sọ yẹn a ti yẹ̀yẹ́ lọ́dọ̀ ìgbà ní olóògbà yẹn ìyẹn ti di kọ́mọ́ kiri náà wà láàrúsá pé nǹkan yẹn ò tóbi mọ́ la fẹ́ sí ìwúra lètò ìsúmọ́lọ́ bá fẹ́ kàn tóbi tọ́lọ́run ọlọ́run ní búra fún wa torí pé bóyá torí kábílẹ̀ bìbí bẹ̀rẹ̀ ọ̀sọ̀ àdéhùn ẹ̀sẹ̀ àmọ́ búra máa tó bí nǹkan yẹn ṣe tóbi tó àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ káwọn náà sọ pé ìtọ́lọ̀ bá fi sí nǹkan búra mọ̀ pé ó tóbi o kẹwọ́ ìpẹ́tà iná bá búra ńkọ́ tó tóbi lọ́dọ̀ ni. so torí ẹ̀ kí ló bá fi sálàyé ni pé nínú Islam a kì í kí nǹkan ní ìbúra yàtọ̀ sí Ọlọ́run àwọn fún wa ní bọ́t sọ́bọ́lọ́ náà fi nǹkan ní ìbúra a ní ìdájọ́ ìrìn àtọ́lọ́run èmi tí bá anything bá bẹ́ẹ̀ fi ya bẹ́ẹ̀ ya sọ nǹkan tí wọ́n bẹ́ẹ̀ tó fi fífi ká fi búra sí ọlọ́run oníkàába kí ni o fi pé káàbà wọ́ sí kàbúra èyí torí pé ó ta ló fún ọ ní títóbi yẹn ọlọ́run lè tó pé káàbà lè dìmọ́ ọlọ́run yìí àbí ìbá ti lè dìmọ́ tí wọ́n bá rí ọlọ́run ọba tó wá fún kaaba ní họ́rọ́mà ló ní kó mọ́ sí nǹkan míì búra ìtọ̀sọ́n kìí sí pé tó gbé nǹkan yẹn ò tóbi àmọ́ torí wípé ọlọ́run ọba ò fẹ́ kí nǹkan kan míì wá níbi ọ̀rọ̀ búra yín yàtọ̀ sókọ̀ ló fi sọ pé òkè sọmọ pé mo fún kaaba má pè kaaba kò pé wàá rọ́ gbé kaaba pé pé tààbí ìyẹn èmi ló gbé fún níbi ìbúra sọ pé wàá rọ́bì Muhammad tó bá fẹ́ fi Muhammad búra nítorí lẹ́wù bí ànábì ṣe tó ni ọlọ́run lè ní ilé èmi ni ó gbé sáàbí mi rẹ̀ torí èèyàn kẹ̀kẹ́ nílẹ̀ nìkan búra àti tí kẹ̀yìn bá ti lọ́lẹ̀ and lárúbáwá sì ní tí wọ́n fi búra dáadáa jọlọ́ọ̀ nìkan lọ kó tó di pé islam kọ̀rẹ́tẹ̀ túlẹ̀ ni àwọn àfáà ti gbé alhalku bẹ̀rẹ̀ la sí nípínlẹ̀ wọ́n gbé sí ṣírkù asgam nípínlẹ̀ ṣírkù asgam ní kéèyàn gbọ́ra pẹ̀lú nǹkan bí yàtọ̀ sọ́lọ̀ nípínlẹ̀ but yóò wà ní ṣírkù asgam tó bá ti bẹ̀rẹ̀ bá ní èsì kọ́ọ̀dù pé tó òun fi búra yẹn ó ṣe déédéé ọlọ́run ẹ̀wọ̀n ẹgbọ́n mi yé alhaji bigẹ́lì ńlá nípínlẹ̀ ṣíkùn asgard tó pé a fẹ́ gbọ́yé ń bẹ̀ nígbà ó fẹ́ gbé sẹ́gbẹ̀ ọlọ́run àbọ́tọ̀ púpọ̀ ní ètì kọ́ọ̀dù wípé o fi ṣe dédé ọlọ́run ó lè ṣíkùn asgard bọ́ọ̀lá sí mẹ́lẹ̀ àdéhùn àbdùlá àbúrò ọba ó ní anábìsọ̀ sọ́là lọ lójú òkè ó má wà fẹ́ ànábì wa ni ala la tahlifu bi abaikum ẹgbọ́ ẹmọ́ búra pẹ̀lú àwọn bàbá yìí ma ń ká na halifan ẹni wọ́n fẹ́ búra ọ̀lẹ́yà bèlá àwòyà tó búra pẹ̀lú ọlọ́run àdúgbò tó bá ṣe ike alhalifu bègẹ́rì láàbájá ṣẹ́kọ̀ akbar náà kò ní dé pé irú Umar ló kò sí láti ìjọba kọ̀rẹ́tì kò sí ní pé Madina ní wọ́n yẹ̀ tí wọ́n lọ bẹ́ẹ̀ ibi nígbà táwọn ìsọ àwọn ọmọ káàtó gbogbo bíi thirteen years tó sọ̀rọ̀ kàwé ìṣòro kò tí wàá sínú lẹ àmọ́ torí pé lárúbáwá ìbúra ń tẹ̀ kan ti wà lẹ́nu ó ti láwọn kan tó pọ̀ sí ìbúra tó kó tó tán lára yóò pẹ̀ kó tán so yóò gbọ́dọ̀ pé nípínlẹ̀ nípìtọ̀ náàyù tó wáyé nǹkan o náàyù àrẹ kó jẹ́ ṣùgbọ́n àgbà yóò wá sí àgbà tàbá tó pé àbá gbé ìkàtà àgbà àgbèsí di ọlọ́run òun àti gẹ́gẹ́ ní wọn àti tẹ́sù yàtò màkúló bẹ̀rẹ̀ pààlì ẹ́ ìdùnnú sàwíkó bẹ̀rọ̀ fìlà áàdà ní táàkì bèrè ní àgbé ẹ̀dá ẹ̀dá ọlọ́run kẹ́gbẹ́ ọlọ́run tó gba àwọn olóògbé ọlọ́run ló ń kura pẹ̀lú jàǹkìyà wàlà ó sì mú mi náà sí làwà ọlọ́run ló ń kura pẹ̀lú ẹ̀mí tó jẹ́ làwà mọ́ làwà mọ́ mi ni ọmọ ìtumọ̀ méjì táwọn afá máa fi làwà mọ́ ó lè wá láti àláwọ̀ yẹ ànáfù kẹsìrọ̀tù làwọ̀ ẹ̀mí tí máa ń gbé mọ́ ara rẹ̀ gan olùkàm ó tún lè mí ní ànínàfù kẹfìrọ́tò kàláwù kàláwù ní kàrájì ayé ànínàfù lẹ́tì làákà bùtù aláàhálẹ̀ wáhídà ẹ̀ tàkàrájà kí tó ma kàrájà kàrájà kò ní gbóló yìí kankan every time ni ó ma àfẹ́ ti ara rẹ̀ yìí. eléyìí tí mo ti gẹ́ ẹ̀ṣẹ̀ láti tí ilé ìbá ìṣe mo dùdú dédé báyìí bí ṣe ń lọ bí ṣe ń bọ̀ bí ṣe ń lọ bí ṣe ń lọ méjèèjì náà tá a bá fi tù báyìí pọ̀ ẹ̀mí rẹ lómìnira torí pé ìyá afẹ ẹnu náà bẹ̀rẹ̀ àwọn afá pé anáfìlà wà mọ̀ tọ́lọ́wọ́ bá wí báyìí tábà ní ẹ̀mí tí ń blé ma rẹ̀ àti ẹ̀mí tó ṣe wípé ó ń lọ ó ń bọ̀ ó ń ṣe kìnnìún ó ń àṣẹ ó ń ṣe mọ̀ á sábà fún rẹ̀ tàbá tún méjèèjì báyìí ẹ̀bí tó dára ń tù bọ̀tá bá tún wípé ẹni tó ń gbé mara rẹ̀ tàbí ní ilẹ̀ ìbẹ̀ náà kọ́kọ́ ní ògbé mara yọ kìíyàmù tá a bá tún lẹ́ni tó ń gbé mara ìtumẹ̀ tó wípé ẹ̀mí ilé ayé làwọn tàbá tún ní ẹ̀mí dáadáa ẹ̀mí ilé ayé làwọn bọ̀tá bá tún lẹ́ni tí kàn ń gbé mara rẹ̀ yọ kìíyàmù lẹ́sàn ẹ̀mí tí ò dáa nínú òun lẹ̀rí tí wọ́n sọ pé ẹ́ yá lẹ́ta ní kọ̀dám tùlé àyàtì èyàn náà dámù pé á ah, kìí wá ṣe dáadáa níbi tí ayé tí mo lò fún tí wọ́n adé báyìí ah, bá ti sọ̀rọ̀ orí ẹ̀mí tí ń ṣàbámẹ́ ìgbọ̀ tọ́lọ̀ sọ̀rọ̀ ọ̀yà ọmọ ìdí àtàbàwẹ̀ wàlá yóò sì kò wọ́tàkọ́ lẹ́yìn bàbá sọ yá ìyàtò anáfò mọ́tìmá ìnà tó bí pé ta tún pé ẹ̀rí kan lé máa ẹ̀rí kan tó báyìí pé ọ̀run là bá ń wí ẹ̀mí tí ò dá nílẹ̀ ta bá tún pé ẹ̀rí tí ń lé máa ẹ̀ láyé lára wí ẹ̀mí tó dá nílẹ̀ tán káwa ní ìdíkì láti ìbá wa sì yá kù kọ́ńtẹ́ǹtì ìṣúra wa ní kò yí wa pé ẹ̀mí tó dá nílẹ̀ bọ́ sọ́lọ́ ó bá búra pẹ̀lú nǹkan yóò búra ìṣe ìlà yẹ́kùn ìbìṣẹ́ ìlàlíkàrá mọ́tí ìdálíkà ṣe yà ìpé nǹkan yẹ́ tó bí àbẹ́fẹ̀ẹ́ lápàálí ọlọ́run ò ní fi ẹ̀mí tí ó burú kó bí búra nà ẹ̀mí tó ń fẹ́ fi àjẹ́ ẹ̀mí tó ń lápàálí so sì yá púpọ̀ pọ́ di pé àlàwọ̀ ẹ̀mí tó dá ìlàwọ̀ ẹ̀mí tó dá ọlọ́run náà fi búra àwọn gbogbo wa bọ́lá ọba ṣe dá wa àfẹ́sọ́lá ọba kẹ́ gbogbo ala ní ànásù àmàrà tó lè sùn ànásù àmàrà ẹ̀mí tí ó máa pa wá láti ẹ̀ka sábúrú ọlọ́run sọ ní sura tó yóò sùn ọmọ ọba lóko náà sí ìnànásà láàmàrà tó lè sùn ilá mọ́ rọ̀fìmọ̀ ẹ̀wọ́ gbogbo pé mọ́ àtẹ̀mísọ́lọ́ ọba mi bá kẹ́ hmm? ọlọ́run ọba mi bá kẹ́ torí pé ẹ̀mí ó gbọ́dọ̀ rí sí fu àwọn nǹkan látọ̀dọ̀ ọlọ́run hmm? ni ó fi máa bọ́ lọ́wọ́ ṣe pa kí ló fa òní wípé tẹ́ẹ̀mí bá ti wà lára. ẹ̀mí yẹn gbọ́dọ̀ máa sáàpù níjà rẹ̀ hmm? tẹ́mi bá kó lára tí ò ti níjà ara mọ́ in tó bá ṣe nìkan ni ó gbà ṣètọ́nù lábára lórí nǹkan ṣẹgbọ́n mi nítorí lọ́wọ́ ọba dára fún wa ara tó dá fún wa ó dá fọ́nṣàn mọ́ àwọn fọ́nṣàn tiẹ̀ physiological functions our functions start in life meaning jíjẹ mọ̀mọ́ ṣáhọ́ ìbínú ìyọ́nà ìfẹ́ gbogbo functions a ní ìjẹ láìpọ̀ a ní ìbínú a ní ìyọ́nà a ní ìlọ́wọ́. so ẹ̀mí ìyẹn tó bá ti wà lára interfunction ara ni so torí pé ẹ̀mí wá ara nídè ṣètọ́nù wà wọlé ní ṣètọ́nù wọlé ní jí láti ṣàwà gbogbo nǹkan tó wù yàn ṣe kí èèyàn rí adùn níbẹ̀ adùn yẹn lọ́wọ́ bò parẹ́ yẹn yẹn bọ̀ ṣètọ́nù fẹ́ ti pé yóò dẹ̀ pẹ̀lú onímọ̀ kàkà tó fẹ́ ṣe jùlọ pé ọkàn wá ṣàwádìí ọlọ́run bá ti sọ dáadáa ọmọ afẹ́ni lọ́la yẹn àdìgbà ọmọ afẹ́ni lọ́la àdìgbà ọlọ́run ní ọlọ́run bá ń sàlàyé fún ó fẹ́ tún lànà àwọn tó wá sọ́wájú ní tó bìnrin wàlúrí gbòlẹ́bí na yàtà òun ṣàwádìí à ń tàmílù tàmílù àwọn tó ṣe pé gbogbo nǹkan tó dùn tó dùn tó dùn tójú wọ́n fẹ́ fashion wọ́n fẹ́ kẹ́ ẹgbẹ́ bí i ìtumọ̀ ẹni pé center ni tàbí tẹ́bá lọ báyìí ó sì wà ókè tẹ́bá kọjá lọ tẹ́bá lọ báyìí ó sì wà ókè ṣùgbọ́n báyìí fẹ́ gbé yàrá kí ọlọ́ báyìí jùlọ àìjọ lọ báyìí jùlọ ó ní àǹtà nílùú mẹ́lá àwọn kí ni ìtumọ̀ tàbá níbi ṣáwà ní irú oúnjẹ ṣètọ́ òun lè mú yín lọ́nà méjèèjì

wọ́n á máa gbádùn wọ́n sì máa jẹ bí dábà ti lẹ̀ kí n túnbọ̀ ní pé dábà ò ní kankan except for ìṣàwá yes ṣáwà náà ló wà fún òun ni kò fi sí kóòdù lọ́bẹ̀ kóòdù wo ni òfin lọ́bẹ̀ rẹ̀ pé anytime tí nídìí bá ti wá ìwà tí ó jẹ ó sì wà tí ó bá sùn kò sí kóòdù ká ẹni yìí náà ló bí mi ọ̀rọ̀ bí báwo tó tà sí ní nǹkan tó ń lè súnmọ́ ìjánu bá lọ ìyẹn ọlọ́run fẹ́ bí àwa kú lẹ́gbẹ̀ẹ́ làwọn tí alẹ́lẹ́ yàtọ̀dúnà ṣàwá ti tẹ́ síwájú rẹ̀ láti ìjọ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí conceptualize yìí pé man is also an animal ẹgbọ́n man is also an animal is an animal animal wà biological animal but animal tó ní túmọ̀ means ánímà ní ẹni tó ṣe wípé ṣàmàwá àti ẹ̀yìn tán nítorí wọ́n ti dé fún pẹ́ dé àwọn bá sọ̀rọ̀ evolution tó gbogbo ẹgbẹ́ yọ animal so now ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n wá fẹ́ kan tú wa wọ́n fẹ́ pàwọn èèyàn lẹ́gbẹ́ pé no tẹ́ǹtì bá tún wọ̀ ṣe no code no ethics nothing just do it so mẹ́lì

ẹ̀rì pé níbi gbogbo kẹjánìmà ṣe ní ìmọ̀bọ́yẹ ẹgbọ́n pé bẹ́rẹ̀ kan ẹgbẹ́ olóòlé owó lálá lọ́sí kọ̀sùmù ajá tó zọ ìlà tó fi gbé kọ̀sùmù ajá sáyẹ̀ nílé ajá ní jàpá owó lálá pé òun fẹ́ dájá ẹgbọ́n fà ó tún sanwó fún kẹ́ọ̀lọ́pẹ́ àyíṣòwò ọkọ́lọ̀ ń da ọlá jáde ṣètọ́ ti gbá mú kò sọ̀rọ̀ orísìn kankan pé kìíní kankan civilization kò sọ̀rọ̀ orísìn kankan lé kí ṣe tọ́ba ti gbọ́ ọmú in tí ó ṣe fún ọ yóò sì tẹ̀sí nù fún ọ láwùjọ yìí náà náà láwọn tó láwù ọlọ́ni afọ̀mọ́ sí iná láwùsù àmọ́ ìhí fárọ̀ áwù hasada bá ti lọ́pọ̀ ọkùn báyìí ọjọ́ tó yóò fẹ́ dájá so mẹ́lù kanù níbi ọ̀rọ̀ jíjẹ títà mọ́ jẹ́ nínú mẹ́lù kejì ní wípé níṣẹ́ tó tún gbọ́ ọmọ pé ìṣẹ́bò fẹ́ àfẹ́rí kí ẹ̀kọ́ ìyá tẹ́lẹ̀ ti pàlú ìtàwà fẹ́ ṣe ni pé abẹ́wà láàrin ẹ́ tíṣẹ́ tó bá nípa ọwà tẹ́lẹ̀ sí yóò wà sọ pé àánú òkú àkọ́ kìkọ́ méje rárá rẹ̀ tẹ́gbọ́ sórí náà lẹ́kùn yẹn náà kó o ti fún jẹrá ìtù ẹran náà mọ̀ jẹrá ìtù

ó wà tẹ̀lẹ́tì tàbí ẹ̀kọ́ kò sí yàtọ̀ láàrin ẹlẹ́dẹ̀ náà àti màlúù kò sí yàtọ̀ láàrin màlúù àti ewúrẹ́ ó wà ní mo ah! mo fẹ́ ṣàánú hmm, àwọn ẹranko mi ò fẹ́ kán tí wọ́n á lọ́wọ́ máa jẹ ewé kò ní òun lẹ́sìn bá àwọn ìdí lọ́pẹ̀lẹ́ tẹ bá wo gbogbo nǹkan ní ọlọ́pọlọ ṣùgbọ́n ẹ̀gbẹ́ kì í ẹ̀jẹ̀ lè sọ àbí kó ti lọ́wọ́ bẹ́ẹ̀ tó máa gbogbo ẹ̀ nírí ibi bọ́ọ̀lù ní tó fà ti protein kí animal protein tí ó lè kí mọ́ọ̀lù kó strong kò ní plant protein bẹ animal protein bẹ animal protein fún yàn tí ó lè kí mọ́ọ̀lù yàn kó strong òun ti yọ kú lè rí bọ́ọ̀lù báyìí bíjì àjùbá dé agbára rẹ̀ ká ẹnu nìkan ló lóòjọ́ kò sọ́nù mọ́ rántí dìbéètì kan tẹ́nìkan bá ìgbàtí náà ẹ̀sìn ẹ̀lé ìgbẹ́gàmù nàìjíríà ni wọ́n lọ bẹ̀rẹ̀ nàìjíríà pé ah, àwọn sáà ń jẹran pé àwa pé àwọn sáà ń jẹran ò nírà àmà ìgbà wo sì ni ẹ̀sìn ẹ̀sìn náà ìgbà wo sì ń rànjọ́ Eh, pẹ̀lú rìsáàsì sọ ni pé àwọn dìdídì ti jíjẹ náà lè kọ́ọ̀sì ìpínlẹ̀ kan kìlọ̀ kankan òun ló kọ́ọ̀sì kan láì nígbà náà nígbà sọ́kù. yóò ti náà ìdíjọ́ ìṣòro pé kí ni wọ́n jẹ ó ní plant pé ìjọ mọ̀ wípé plant kò lọ òun ní kọ́ọ̀sì ìkújú nínú dìdídì ti máa ń sọ yẹ pé ó kọ́ọ̀sì ìkújú tẹ̀ràn tó ń gbọ́ ó lè wò ó ní sígírìtì sìgá tobacco leaf tobacco leaf ni wọ́n ti bẹ̀rẹ̀ ní kojú ìtún jáde wọ́n á ka statistics in nǹkan lung cancer kìnnìkan ní ìṣẹ́kọ̀ọ́ sókè plant nípa ìlú àná àgbàlá èsì ló fà táwọn òfin lè balance wá yìí nìkan ìmọ̀lẹ́kùn ìbalance mẹ́yìn ní ìṣiṣẹ́ tọ́lọ̀ fẹ́ kó ṣe é ṣe mọ́ àkọ́rọ́ àti tí ọba yẹn náà lọ́pọ̀ ọmọ wa ní ti ń sẹ́nu gbogbo gbèsè ayé rẹ̀ mùsùlùmí gbèsè ayé yìí so now anasul amara to the soul torí pé ẹ̀mí wà nù ara ó ń láti sáàpù méjì ara ibẹ̀ náà lẹ́bí iṣẹ́ ọ̀sẹ̀ wa ọlọ́run ọba pẹ̀lú rahman rẹ̀ kọ́ wá kẹwàá tù wá ìyá àwọn ànábì ọlọ́pẹ̀ èyí òun ò ní klóòsì ní ìdí alhajjatu shahwaniya pé mọ́lù fashion rárá mọ́ jẹun mọ́ mú mọ́ sún mọ́bìnrin àrùn ah, mm-hmm. because ìfàpára yìí wà ara yìí jẹ bọ̀ torí pé ilé ayé ò parí sí bíi nìkan pìtẹ́ ẹ̀mí rẹ̀ náà máa ń ṣe torí ṣáwà kó délẹ́gbẹ̀ẹ́ ẹranko torí pé sọ́rọ̀ àwọn ẹranko yẹn tí wọ́n èyí àwọn ọ̀láìsí àwọn kò sí àlìjánà kò sí iná ìwọ àlìjánà àti iná ń bẹ sọ torí pé ẹ̀mí rẹ ló fi ṣe ìrìn àjò yẹn kan ló ṣááwà ní dédé sí bọ́dì rẹ tó kọ̀ lọ́n kò wá pé tẹ̀mí rẹ fún dárùn kọ́rọ̀ tó ń báláǹsì wa tẹwàá nígbà tó bá tó bá fẹ́ tíìtì balance yìí kí n tí ó wì tẹ́tí mọ́mọ́ tọ́lọ̀ fún fún ọ̀nà ìlà wà mọ́ ní tí ó wì pé kò sí dárò kọ̀ọ̀mọ́ ilé ayé ìlọ́pàá ní ẹgbẹ́ tó lóòótọ́ jáde bá parí náà kò sí pọ́ìntì ká máa sọ pé mọ́sẹ̀ nǹkan ayẹ ah, kò sí pọ́ìntì ká máa sọ pé mọ́sẹ̀ nǹkan náà ẹ́ ó dàbí kan sọ fún yàn náà ní pé lẹ́sìn rí wọ́n bá sọ fún yàn ní ìsìnkú tọ̀ lábọ́já táwọn ìgbẹ́ ìbá níbi ní pé tọ̀ lẹ́yìn ìdábàtì fún kákò sí nàìjíríà wípé ọ̀sẹ̀ kan lóbi tó fi kú kílẹ̀ pé ẹni kí ló sì tó ní a ẹ̀dá fi di ọlọ́run ọtí kan bẹ tó wọn tí ó lẹ́gbẹ́ tó bá ti ń di gbogbo ẹni tó bá ti di àríkà tó ah, kan tí àwọn òfẹ́ kú láìpẹ́ tó ó rò pé kí tó bá yù ṣáwà dákọ̀ ẹ̀jẹ̀ fi orí kiri nǹkan tẹ̀ gbádùn ilé nǹkan tó kú torí ẹ̀rí pé ẹnìbọ̀ ìtúbà kò kìí ṣáwà fílọ́sọ́fì ẹgbọ̀rọ̀ dìgbé lórí pé kò sálùkìá ọlọ́run ti lá óksùn bí ọmọ ìkìá ẹ̀sìn mùsùlùmí ò lè dúró láíláí tẹ́ ẹ bá yọ kọ́ńtẹ́ sálùkìá wọn ẹnìbọ̀ tó bá yọ ọ́ kò no matter how refined the philosophy tẹ́ bá fẹ́ lò bá yẹ kò lè work torí pé ilé ayé yẹn ló gba islam hmm? so anáfíà amúrásì lè sùn ṣètọ́nù máa ń lò torí pé ẹ̀mí ní láti sáàpù níbi ara òun lẹ́bi pé ìbírísù lè ní ímpáàtì lórí màláìkà yes màláìka ò ní ní yàrá màláìka ìjẹun kìí mu kìí súnmọ́ obìnrin bọ́ pẹ̀lú kí n bọ́ ní ọgbà mọ́ àmọ́ yín àtàlẹ̀dànù orí ní yàrá tó ń jọ́ tẹ́yìn bá ti wá sọ pé ẹnu bíi tára pa jí náà nìyí. ìtumọ̀ ẹni pé jẹ́ òun gbéra ẹ sí lẹ́sẹ̀ ẹranko tẹ́báwò dáadáa èyí kì í béèrè question lọ yìí ẹ máa dápọ̀ àwọn nǹkan tí ní ìjọba nìyẹn tá a fi tí ìpín yẹn gbéyàn ẹjá máa dápọ̀ rẹ̀ kẹfọ́ já àádọ́ aláìsí tí wọ́n máa rí lè ẹjá sẹ́fẹ́ pé owó yìí sàbí kò sí owó yìí di animal kingdom kò sí àìdí àlówó yẹ ẹsẹ wúlẹ náà àìdí àná tó ń pẹ àpè lówó ni sísá nàìjíríà kò ẹ̀zìtì in real time ọmọ yóò dà sí sáàpẹ́ ẹranko bímọ but táyìn bá bímọ ẹ̀sùn tí ni ó fi dùn fẹ́ bímọ kí ni ìtọ́mọ̀ ó dì ìtọ́mọ̀ ó jẹ́ kò sí ní animal kingdom ọmọ mi yìí gbárí bóòlù animal ṣe rí rò ó gbárí báwo kò mọ̀ ẹgbẹ́ lókè bímọ ní ọmọ yìí fẹ́ fáìn àmì animal ọmọ yìí àà ah! ó rẹwà kò mọ́ ọmọ yìí àkùránì kò mọ́ bálù kọmọ fi ń jọmọ ìdí bálù bèèrè bálù bèèrè kéèsì nǹkan tó ní we attach it to it kò sí ní alá kingdom ọya adákọ̀ owó adákọ̀ ọmọ ìyàwó àbí tọ̀pátì kan bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìyàwó bá ṣáwà mẹ́rẹ̀ ṣùgbọ́n bá torí this my wife what I like about her kò sí náà nothing animal ò ní what I like about torí ẹni pé tó bá pàtó lè yóò bèèrè ìsùn kọ́ ilé ìyóò bèèrè kò sí kankan pé sọ ẹjọ́ bí tí animal àti mọ̀ ń lọ sílé àwọn àna ó sọ sàdáàkì yes yeah wàláì àwọn àna mi concept àna animal ò ní ọya ọjọ́ àwọn fún ilé ọ̀yá ẹ̀ náà ẹ ilé architectural design káwákọ́gbà òun òun ibi tó ń sà torí bọ̀ náà ni gbogbo àtàtà àwọn alọ́sẹ̀gì values values are placed yẹn láti láìsí ju animal animal ní brain but the concept of physical ká attach value sí nǹkan animal ò ní ṣùgbọ́n kọ́lá kò ní sense of appreciation ṣe ah ọ̀la ìlọ́gbẹ́sẹ̀ wa sì tì wá thank you kò sí òun púpọ̀ àwọn bálùbì bálùbì ló mú wa jẹ́ èèyàn tàbí kò lẹ́ranko bálùbì yẹn làwọn fẹ́ wó ní ìmọ̀ bóyá gbọ́ mi yé tẹ́lú yẹ káwọn yẹn máa ṣe èrè sáré ń ṣe èrè yìí in that the concept let's be animals in fact ẹjẹ́ sọ fún even the concept of government in tó bá sí pìtì rẹ̀ báyìí fún government ọlọ́pàá kò sí yán láti lọ afẹ́ election, ẹgbọ́n afẹ́ lọ university ìyẹn náà náà pè civilization pé by time we start adding values òun náà ni èyí láti jẹ́ èèyàn báyìí now ẹ wá wo the highest thing So what? tàbá mú owó tán nkẹ́ yọ kan tó pàtàkì ládọ̀ wà gbogbo kan yíkù tó bèsì lórí òun ni honor dignity hmm? phoenix bank bá mẹ́yàn lójú gan lásán inú lójú bàjẹ́ ó dẹ̀ mọ́ mi lójú animal man wọ́n máa lójú bò ìmọ̀lá ìlú ayé ní ìlú ṣáwà nìkan lòun kò mọ́ ibẹ̀ ni sọ pé ah, lágbájá ó dẹ̀ sọ̀rọ̀ síyàwó mi animal man ìyàwó mi mi ìyàwó mi ògbó mi àti sábàánà sọ ọkàn ìjàpá àti ẹni gbogbo ìrọsì ìlú ìrùn náà wọn kàlùkà ìjọrọ ni ìjàpá òní láàká ìkẹta nígbà wí jẹ ni ọ̀nà tó bá lùkù àwọn ọlọ́ni wà látọ̀ kàrọ́m náà bá lè àdì ọmọ àná bíi àdá àpọ̀n yìí kẹ́ríkẹ́rí mà kàràmà sí ọ̀nà ẹni rẹ̀ tẹ́ bá ti rí ó ń ṣe pẹ̀lú pé a gbé e ga. a gbé e ga. nígbà tó dùn ní a gbé e pé lè má bàa fara bí rọ̀ bí wọ́n jà á lálẹ́ mí nà mú sọ̀rọ̀ mí. òun lẹ́sìn rí pé nígbà tó lọ́wọ́ bá fẹ́ dì bọ́ǹsì pé èèyàn lówó èèyàn nìkan lé ayé oko mí ìpọ́lọ́wọ́ ọba pọ́n án ní tọ́pọ̀ pọ́lọ́ pé ọmọ lè fẹ́ ìdáná pẹ́lá tó rọ́pò fún àkọlọ́mọ wíwọ́ náà ámà kí ni tó ń fa àkọlọ́mọ ìdúgbò ó fún un ní nǹkan tó ní òwe òní náà láti sọ pé lágbájá ọ̀nà orí wù ní tọ́jọ́ ọmọ ọba olówó onígbìnnìyàn àgbà onígbìnnìyàn ọ̀nà kò sí hánà gbogbo àwọn kan yìí ti báńkì báńkì lẹ́yìn náà ló ti sáàbì tọ́lọ ìyẹn ti yàtọ̀ òun náà la fi rí nǹkan ṣe ìyẹn náà la fi mú ẹja gbéra wa níjọ́ wo lè yóò kú ní animal kingdom tó sì ah, ẹ̀dọ̀ wá tí ó hù rẹ̀ lẹ́bàá àti gbé káàkiri náà ẹ̀ ó hù rẹ̀ lẹ́bàá àti gbé káàkiri kọ́nà ẹ̀rọ tó bẹ̀rẹ̀ tó rọ̀ sí parọ́ fún àwọn ẹni tí ń gbé philosophy wá pé no let's behave like animals òun ní mọ̀ aṣọ fẹ́yìn yìí pé please viewers discretion is taught ẹmọ sáà bímọ bíyà jùsẹ̀lẹ̀ ó fẹ́ ẹ̀sọ́sì òkú kan tó kú wá náà lọ kọ nǹkan tó fẹ́ wò yìí o ló ah, ẹgbẹ́ran tó náà tún dáa ni ìtumọ̀ pé ó ti réèsì lẹ́gbẹ̀ẹ́ yìí sáà ìgbọ̀rọ̀ ẹ̀sọ́sì ẹwọ́n kéèfì tó ṣẹlẹ̀ ń bí ọ̀rọ̀ àparígbọ̀n ẹ̀rìsìnìyàn ẹwọ rọ́ tí wọ́n yọ́ bá fúnra wọn èèyàn tó fi jẹ́ tó ti múra gẹ́gẹ́ bí aṣẹ́wó ni ẹgbẹ́ àgbẹ́ mọ́tò wáyé tó ti ń gẹ́ èso tẹ̀ bọ́ọ̀lù lẹ́ bá débẹ̀ ó bá yẹ pé bá gbà pé ẹranko bá ní ẹfẹ́ ṣe so lájọsẹ ẹranko tó náà dídà kò change aṣọ rẹ̀ wọ́n náà bẹ̀rẹ̀ láti rẹ̀ ń bẹ̀rẹ̀ láti rẹ̀ kò fẹ̀ primate ni ẹranko tó ṣe pé lẹ́yìn àti jẹ́ participate kan tó jẹ́ mama kan ọwọ́ tẹ̀ ọ́ àdúgbò mẹ́rẹ̀ rẹ̀ wà lẹ́rẹ̀ àrí ìtumọ̀ pé ọwọ́ rẹ̀ wà lókè ó ní implication implication ó ní wípé ìwọ kèé jẹ́ ní tí ó mọ̀ fẹ́nu kalẹ̀ ọ̀nà ọlọ́rọ̀ bá débẹ̀ fún ọwọ́ fẹ́ sí ìgbẹ̀rẹ̀ báyìí lọ́jọ́ ìtumẹ̀ ní pé no matter bó ṣe wò ní kíláàsì tó sọ pé ẹni ló bá fi ń kalẹ̀ ó lè gbọ́n nǹkan tí yé fẹ́ bá yí yes na ìgbà tí ẹlẹ́nu ọya ọwọ́ olóògbé àwọn ìṣòwò tó bá fún ọ ní ìgbà tí yé fẹ́ bá yí báyìí ó lágbára kò sí lẹ́sìn kò sọ́wọ́ tó nù ó lè grip ẹ́ àwọn ọ̀pẹ̀lẹ́gbẹ̀sẹ̀ mẹ́rin ò lè grip ọlọ́run wáyé kọ́wọ́ tẹ̀ káwọn àlùkò báyìí wọ́n ní kàkí tí wọ́n pé kò lè fi kọ́ ẹ́ wọ́n rẹ̀ ó gbọ̀n bá kan bá tí ò ní ilé tó wáyé tó ń tẹ̀wá fẹ́ di animal ìwọ náà tẹ̀ka máa fẹ́nu kalẹ̀ kó o bó ṣe náà ẹranko tí wọ́n ń fẹ́nu kalẹ̀ sí mú nǹkan tó jẹ́ yẹ̀tẹ̀ tí ó wá kọnu tàbí tí wọ́n kó bá fẹ́ sí bọ́ọ̀lù ti dá wa náà bẹ̀rẹ̀ láti ẹ̀rọ náà mọ́ kọ̀ọ̀nù kí ló bá lè gbó nǹkan lò because tó bá kọ náà kọ you need your heart ẹ̀rọ ìwọ àgbà abáyé gbó kọ nínú gbóòlù ìlú ìnà àbáṣe ìdàlà àǹtọ̀lá àwọn sàhábà àwọn sàhábà tẹ́ mọ̀ síbi pé ọ̀rọ̀ ti parapọ̀ lẹ́yìn àwọn láìkan sábà sọ wọ́n ìmọ̀ fún bẹ́ẹ̀ sí wọ́n gbàgbé pé àbúkọ̀ tó kàn sọ́lá bá lásán lágbáyé kan láàmú sí lágbáyé kan láàmú sí lágbáyé kan lọ náà ní gbogbo àwọn ọ̀tá ìdáhùn sí ìràbàràbà amẹ́ríkà sí ní ẹ̀kọ́ lágbáyé kan náà ní gàmà ń jí gbàdúrà náà bá ń tẹ̀lé wà pẹ́ kára náà bẹ̀rẹ̀ ara wọ́n ní ara àtúmọ̀ rẹ̀ ní pé ọlọ́run bá sọmọ níbi adam pé yá kúlù bí asọ̀rọ̀ dé sọ́mọ̀ pé ẹ̀yọ́ òfin ah, ọ̀rọ̀ kí ni big d bí a fúlẹ̀ àfọ̀rí ìtumọ̀ ẹni gbogbo àwọn ẹranko yókù ẹnu là ń fi ń jẹ òun kì í sọ̀rọ̀ fẹ́ ọ̀gá yọ ọkùnrin bí àwọn ó dé kó ní class gbèsè e lọ mọ́jú oyin lẹ̀ ẹ́ jẹ́ kí n wò ó náà báyìí bẹ́ẹ̀ ó ṣe wípé tí ìbá fẹ́ jẹ́ gánà nǹkan mọ̀ tó lè dìbò ẹranko ò ní ẹni tó bá ti wà ńlẹ̀ lẹ́hùn ilẹ̀ ńlẹ̀ náà ni ó wà lórí palẹ̀ mọ́ rẹ̀ bá kù ẹranko ni wọ́n fẹ́ sàrò ìyẹn ọlọ́run ká mọ̀ yẹn lẹ́yìn ọlọ́run ọba fún wa ní ṣáhàwà tó bàyìí níyà ṣáwà tí ìdára bóni ó wá fún wa ní rọ́ọ̀fù sí náà sí lóòótọ́ ò tí náà sí bá wà lára wa yóò tààtù níbi ara láti ní ìgbà gbọdọ̀ pa ṣáwà rẹ̀ àgbọdọ̀ parẹ́ sára ìbá fi yọ. òun lẹ́rìí bọ́ọ̀ ni àbútẹ́bí ìtànàbí ṣe tọ́ nígbàgbé ìbẹ̀rẹ̀ ọ̀rùn ó ní máàlì járíkín ìmáyìí tí ìlànà òkú bẹ́ẹ̀ bá sá lọ́gbẹ́ kò fi lè ẹ̀yìn túnmọ̀ ẹ̀yìn pé tó ní ìjà ara ikú láti ilé ara ikú kalẹ̀ bọ̀tára bá sì wà kọ ọlọ́run fẹ́ fún wa ní pípọ̀ ní ìdí yín tó ń dábàá yín ọlọ́run ti sọ wa ó sì sọ pé òun méjì nígbà táwọn èèyàn tó bá irú àmẹ́jẹ́ ọlọ́run ọba ó lè ń jẹun lọ sọ́jà ọlọ́run wọ̀n máa jà ìnáhùn jásàdá láyé akúlú lọ́pọ̀ àrùn àfẹ́sirú ara tá fún àwọn ara tí ó máa jẹun ara tí ó máa jẹun tó túnmọ̀ pé ara tí ṣáwà lọ pẹ̀lú ni àmọ́ kẹ̀mọ́ lè mẹ́yìn mílíọ̀nù àbẹ̀mọ̀ ẹ̀kan lọ àwọn nǹkan ẹ̀yìn táa fi lágbára ju gbogbo àwọn ẹranko yòókù lọ kìíṣe tí tóbi kìíṣe agbára sọpé tí tóbi bá ní màlúù tóbi jìnà lọ sọpọ́gbára bá ní liver ẹ̀rànkọ̀yìn eh, tiger lágbára ṣùgbọ́n táà sí pé àwa ní value system value system yẹn ó jẹ́ táwa lè capture ẹranko because ẹlẹ́gbọ̀n tó bá ti gbówó rẹ̀ sókè báyìí ó lè tó àárò ìmọ̀fẹ́ ẹgbọ́n mi yé now ẹranko tó bá wà báyìí òun ò lè gbọ́wọ́ sókè ìjọba nígbà lè gbọ́wọ́ sókè báyìí nìzàì èdè báyìí ó dùn tèrí báyìí ìwájú báyìí lọ́wà ẹgbọ́ mo lè rí nǹkan mo tún lè jù nǹkan ohun tó ń wá lẹ̀ báyìí ní ti báyìí yóò kàn máa lé mi náà ni eyín náà ni ó fi ṣe so tó tóbi ti nílé rẹ̀ mo ló báyìí mo lè mọ́ rí nǹkan ní ṣe mo lè jù nǹkan mo lè dáná mo lè fi wà mo lè lo tools animal ò lè lo tools tó gbọ́mìnà lè lo tools èmi wá upgrade tools mi every time ìgbà tí mo discover náà mo mọ́ tí mo lè fi náà ṣe iná tí mo lè ṣe kọ̀ mo lè fi dáná mo ti fi ní bọ́n ṣe kúkú oúnjẹ tèmi ó jẹ́ kí mi lè máa grow sí ẹ́ ó jẹ́ kí n lè máa preserve oúnjẹ mi ẹ fi iná preserve ẹ̀kí ń jóúnjẹ bí gínà kan torí ọkẹ̀ náà ah, mo ti lè ìfín jẹ fún kìnnìkan because ewu náà wà mẹ́ẹ̀ká tó rẹ̀ ọ̀kápá méjì fẹ́ jẹ wá akàdọ́gbọ́n ni ṣùgbọ́n wà aláwọ̀ apá ẹ̀gbọ́n bá lọ́wọ́ àwọn kan lójúmọ́ làwọn rí jùsù lágbára wọ́n fà lọ fáwà káwọ́kọ̀ bá sí rẹ̀ náà ni àwàkọ́là bá lá gbogbo nǹkan táwọ́ fi lá ọlọ́run bá fún wa wa ẹ̀kọ́ ó wá ní káà má ṣe ni ẹ̀sìn kankan ò ní àpúrúfù rẹ̀ wípé kí èèyàn animal kingdom ló wà ní animal kingdom kò sí bàbá ìyálùwà ní tẹ́lá tó sí bìbá sórí ẹranko bí bá fi jákọ bó ṣe jọ mọ ìyá náà ló tún jọ ọkọ ẹ̀ ẹ̀wọ́ ẹ̀hẹ́ sọ kò sí ìtòhun èsì pé ẹwà ah, ẹ tọ́lọ̀ fi fi hàn àbútọ̀ bóun ṣe wá fẹ́ ṣe náà àwa fẹ́ tẹ̀tọ̀ fámílì ọ̀rọ̀ àǹtọ̀ kí ìyá wa kí bàbá wa dẹ́ ó ń kálukú níyàwó tiẹ̀ ẹ̀rẹ̀ kan má dìbẹ̀ ẹ̀ àfi tí ò bá ní fẹ́ẹ̀sì válù làbá dìbẹ̀ válù làbá débi owó válù làbá débi gọ́ọ̀mẹ́ntì ẹ̀ válù gan làbá débi òfin you must not do don't do you must not get it so èèyàn tó bá ti gbà pé válù wà ń bí òfin kí ni wọ́n dáhùn èèyàn padà síbi animalistic tendencies sí kí ló fẹ́ ṣe oní pé ṣáwà ló fẹ́ wọn fi ṣègbésí ayé ìyí tó bẹ̀ẹ̀ ni pé kò gbọ́ lọ́wọ́ ọba lẹ́yìn tó gbìfò òfin kóhùn fi lè wà totally free ẹgbọ́pá ìgbà tó mọwọ́ rẹ̀ tán ni kọ̀ọ̀kẹ́tì sẹ́mù òfin yẹn gẹni láìsí ìgbà tó ti wáyé ìgbà tó jẹ́ bọ́hùn ti mọwọ́ ẹ̀tàn gba ẹ̀rọ lẹ́sì adàpọ̀ ìwì inú àwọn bófin lọ ẹ̀kẹ̀kan já tú lẹ́ẹ̀sánà ṣe lọ òun fẹ́ sọra rẹ̀ dọ́lọ́run ọba mi so anasul amara to be so ẹ̀mí tí ó máa pààyàn láṣẹ pẹ̀lú aburú ó wà torí pé bọ́dì wà fún ọ àti láti sáàbù ẹ̀ ní ìdìbọ́dì sọlọ́wọ́n bò wá parí ara ó lásìkò láti pé ìsìláàmù pé dínú lọ sàfihà dínú àdù pé gbogbo nǹkan tó bá ti dá mọ̀ wàá lò pẹ̀lú tó kà lò fún un àǹtẹ́ ìjọba ti gbọ́ kọ́ńtẹ́ẹ̀tì yìí ọ̀pọ̀lọpọ̀ wàhálà táwọn yẹn máa ń kóra wọn bí ẹ̀sìn tó gbé wọn mọ́ tó kọ́ńtẹ́ẹ̀tì yìí àwọn òkú báyà tẹ́sìn wá sí pé ẹ̀sìn wá pàtàkì rẹ̀ kò parẹ́ ọkàn wà rẹ̀ gúlé jẹ́ ní ìsìn báyìí àwọn ìsìn báyìí tẹ́sìn ò lè sòfin ègéèsì láíláí tẹ́bá tà tẹ́bá tó lè kú bẹ́ẹ̀ mọ̀fẹ́ tuntun lẹ́nu ẹ̀sìn lè sòfin náà pé bí mo ṣe wà ní ìsìn jọ́lá wọn gbọ́ mọ́jà náà jẹ́ sọ̀dá láyà fún ẹ̀sọ̀ àmì ọlọ́ọ̀bá ti mọ rú ara tó fún wa ẹgbọ́ kéèyàn wá ní wà ara yìí ní ti kó má jẹun rárá torí pé ó ń sá fún haram ọlọ́run kò fẹ́ ìdíje wínú ara yìí gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ní kéèyàn sọ ní ṣùpé ọlọ́run ní ká má fẹ́ràn àwọn kan kéèkà sí ó sì ti ní nǹkan tí máa èyàn ò sí lé kọ̀ǹtúrẹ̀ yes ordinary tó bá ti wọ́dù ìfẹ́ràn níbi kan kò yí gbọ́dọ̀ jẹ́ èyí tó lọ pẹ̀lú passion nìkan ní wí nǹkan tí fẹ́ràn ó mú wá because automatic ni ó wà fún láti ń sọ lóyìnbó ó wà fúlàmà ń pè á ní ó wà spontaneous hmm, ògidì ló fi bí èèyàn bá ṣe dáadáa sí ẹ̀ ọkàn rí ó fẹ́ràn kó máa ní pé ah, ah kó máa fọwọ́ yàgbá ah, ní kí mọ́ bẹ̀rẹ̀ ọ̀hún wọ́gbọ̀n ò <laughs> beyond your power Finish ní ti you are stranded ó rówó lè sàbí ní ìta ẹnìkan kan kó ká ó yí ó sọ pé bá ṣe ọkàn rí ó fẹ́ràn kọ́nà kó jẹ́ kó máa ní ọ̀wọ́n fọwọ́ yàgbá ra ya kọ́ but tán bá ní kó má fẹ́ràn tètè rí bí tán wí òun ni wípé má jẹ́ kí fẹ́ràn tó lè kó wá mú ọ sọ̀pọ̀ jẹ èdè ìtọ́lọ́ àwọn àmọ́ tó mú jára dùn fẹ́ràn èdè mú yàn fẹ́ràn yàn ó kọjá agbára ẹ̀dá èèyàn máa ń fẹ́ràn tó bá ṣe dáadáa sí èèyàn máa ń fẹ́ràn ẹni tó bá wà bí jù kọ́lá kò tó mọ́ mọ́ pẹ̀lú èèyàn máa ń fẹ́ràn tó bá ní kàmáàlì ó wà exceptional in anything kọ́ra kò mọ́ máa so kìíní yìí ilé ọlọ́ndàmọ̀ kọ́ wá fẹ́ wá túnbọ̀ sùúrùtù ṣẹ̀rẹ̀ ìyá tọ́lọ̀ ń pè ní dino ìfẹ́tọ́ dino ìfẹ́tọ́ ìtumọ̀ pé ẹ̀sìn tó ṣe ń pé kò ní tako bó ṣe dá if there's anything tí ó bá ti kọ yóò bọ̀ regulate pé má e déédéé ìdíbà ọ̀pọ̀lọpọ̀ náà yẹn máa tún wọ́n máa tún nǹkan tó against the fraud ẹ̀dẹ̀ ní dínú sí fraud lẹ́pẹ́ náà Ìbẹ́ẹ̀ ó kọ̀rẹ́ ìṣùgbọ́n kò kú ìta. Ẹmọ sí sáwọn àwọn kọ́nsẹ́pì kan bẹ tó wà nínú ẹ̀sìn tó ṣe yí pé àwọn àfáàfì ìbáwọ̀ afẹ́ka ti mọ̀ mọ́ wọn mọ̀ kó lòdù làwọn láfíríkà ẹgbọ́ ó ní wípé tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ìfẹ́ ẹgbọ́ the word ìfẹ́ is universal kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn kankan everybody ló mọ̀ word ìfẹ́ is ọlọ́sì dámọ́ wa ṣẹwárí ìtí wọn mọ̀ ń jẹ́ asbabul mahabba ó wáyàtọ̀ reason ti mú yàn fẹ́ràn now ihsan kíyàn ti dára sí ẹmọ múyàn fẹ́ ẹgbọ́ it's automatic kíyàn ká ìdá sí ẹmọ múyàn hate you it's automatic àbí hmm? kí èèyàn wá ìfẹ́ṣẹ́lá yóò mọ̀ fẹ́ràn ẹgbọ́n mi ṣẹgbọ́n mi náà ṣẹwàá ní fẹ́ tàà wá ń sọ ń bí ẹ̀ṣẹ̀ ìfẹ́ ilé ìsìn wípé kìrìsẹ́ńtì àti kìrìsẹ́ńtì ìfẹ́ ilé yẹn ti ń mú wa ní ìfẹ́ ọlọ́run àwa fẹ́ràn tọ́lọ́run ọba fẹ́ràn ẹgbọ́n mi pé òkè ìdí fẹ́ràn fún dictate you if you truly love somebody you will love what he loves that one is also spontaneous ẹgbọ́n mi tọba hate yàn wà fẹ́ ní tẹ́lẹ̀ go hate the lọ́wọ́ hate tó bá wáyé ó yá kọ̀ǹtó rẹ̀ ní ó fi nǹkan mí consciousness mi lọ́la tó pé ló fi blọ́pẹ̀ náà tàbá wá rí ìyàn tó bá wọ bínú fẹ̀ ẹgbọ́n in tí ó mú wa tàbí ní jẹ́ ní pé nínú kẹ̀sì ó ti tako èròǹgbà ẹni táwa fẹ́ àbí ẹgbọ́n bí yẹ̀wò náà bó ṣe wá tako

o ní ẹ̀rẹ́ máa gbọ́ ní ó ṣe ṣe nǹkan kan náà ni ṣe bí concept ti wà ní pé concept ìmáàni ẹ̀ àwa wípé ìmáàni o a single person ìmáàni lè wà lára kó tún ní máa fi nígbà táwọn èsì kàwárí tàbí so now máa wá fẹ́ràn rẹ̀ pẹ̀lú pé wọ́n ṣe máa ní ìtẹ̀ pẹ̀lú ìfẹ́ ọlọ́run náà mo fi ń àríjẹ ẹ̀wọ̀n kọ́nsẹ̀pì tẹ́ wí ní kọ̀wàrí sígbọ́ òun àwọn múrìjá náà sígbọ́ àwọn ní lọ́dọ̀ ọ̀tàwọn al-iman ẹgbọ́gbọ́ ọmọkọ́ tí múrìjá rí gbogbo tánkò súnnà tánkò ìsáfọ́ta àràní ní ma wá orígbẹ́ ní sáìtẹ́ bá ti ń kọ́ wẹ́ ní tínú ẹ̀sìn àbẹ́rí nkankan ẹ kò gbogbo ẹ̀jọ́ ni tẹ́lọ́gbẹ́ ẹgbọ́ ó gbé lọ wáyìí but by default àrin ní ọmọ wà lọ ó ní pé kàwárí jù sọ pé al-iman ṣe ìwáhì nǹkan yọ kan ní iman ẹgbọ́wọ̀ ìdá zálà bá adùhù zálà kúlù tí nǹkan yọ kan máa náà ní tí ẹni tí bá ti lè jáwọ́ bá ìgbogbo yóò kó wò ní ẹyọ kan ṣoṣo pé ókè a tàwíìdì sọ̀láàtù zakafi wọ́n ló mọ̀ wọ́n lójú gbẹ̀ kí èèyàn bá fi lè mí gbé sọ̀láàtù nẹ̀ ò bá ṣe gbogbo ẹ̀ náà dúró ṣé òun wá ní ìlú pẹ̀lú ìzádára bá dúró zára kúlù ìfàwárí jẹun ní fi ń pe gbogbo ẹni tó bá ti fẹ̀ẹ̀ṣẹ̀ ní kéèsì yìí pé ó ti ṣe nǹkan tó ti takó tó ti ìmánù jẹ́ ọ̀kan náà ni láti ìdá sábàtà bá dùn sábàtà jẹ́ ìwò opposite dende níbi àkídà ni níbi fẹ́kẹ́ ni ẹ máa rí àárín ìyẹn bẹ́ nẹ́bí ń pè ìsìláàmù ìdí ìrìn pẹ̀tọ̀ kéèkèé tí wọ́n sọ pé ẹmọ̀dá òyẹ́ bí ìgbéra náà sọ́ọ̀lọ́ sọ ara eléyìí náà àárín kan nínú ìwà tó o bá fi rí jọ ọ̀dà wa tó mélé nìkan yóò jọ lọ pé ìmáàlẹ̀ àwọn mọ́rújá ẹyọ kan ṣoṣo náà ni ìdá sábàtà bá gbóhù sábàtà kúrìlù tí pé sábàtà gbogbo lágbàjá ní ìmáàlẹ̀ kò sọ̀rọ̀ pé ìmáàlẹ̀ rò pé ẹni tó bá pẹ̀lú Jibril ìgbàkan náà ẹgbọ́n wọ́n wá sọ gbogbo àtẹ́rí tó yàgbẹ́ sí káàbà náà ọ̀tọ̀ náà ni ó ẹgbọ́sẹ̀ pàtẹ́ nù àti ìtì ẹ̀nù but nígbàtà wọ́n wá wọ ẹ̀rí alùsùn lọ wà ní ọ̀pọ̀ ìyí máa nì gbogbo ṣe ọgbọ́ ó ní absolu ó ní fap ó ìmọ̀ náà ní nígbàtí asùlù rẹ̀ bá wó nìkan láàsọ pé gbogbo yòókù náà wó hmm? bọ̀ fárò rẹ̀ lè má sí àlò dípò àlópé a nísọ pé fárò òfẹ̀ kan ní ẹni ìfẹ̀ lórí ìmá bẹ́ẹ̀ bá ti ní aṣáàdù aláìláìlá kọ́lá kó má kírùn-ún nǹkan kan dípò ní ìmá ni a ìwúgbú ìrùn

sí mahabbatu rasulillah mahabbatu rasulillah ó lè díwá sí mahabbatu ashabi rasulillah tọ́ mahabbatu la ó lè díwá sí mahabbatu man yuhibbuhullah mahabbatu ọlọ́hun lè díwá sí kí ni bugdu man yubghiduhullah ibi tí mahabba yẹ ti bọ̀ ánù kéèsẹ́ bí nùsùsù eh? spontaneous now òun ní làámà wá fẹ́ lò ha ẹgbẹ́gbọ́ ìgbàmẹ̀ mahabba ma wọ́n clash ibẹ̀ láti wá lọ ẹ̀rí wípé lágbàjá yìí ń kíọ̀n ọha Qur'an ó yànnà fìlà ó ń tè lọ́lọ́ ṣùgbọ́n ó gbá mi ní ìṣẹ́ ó mi kó gbá mi ń búlò yóò fẹ́lé kí n hí jẹ yes because for the asa ìlàyẹ̀ wọ̀jú bí láti kòló àlàbógdì man asa ìlàyà ẹn tó bá ṣe nǹkan tí ó dá fún ẹ̀mí ó hí jẹ fún kó gbá mi ní búlò yóò fẹ́ omi hí jẹ ìyẹn ò ti ọmọ ń gbáwẹ̀ ọmọ yóò

àti mùsùlùmí ìyàwó rẹ̀ lóòkun ló jẹ náà yes reason ti fi ń kó ìlà rẹ̀ kìí ṣe torí ọ̀rọ̀ ìfẹ́ ọlọ́ àbíṣe rẹ̀ howdom náà ẹ̀tọ́ tẹ̀mí tiẹ̀ náà ẹ̀gbọ́n ẹ̀tọ́ tẹ̀mí tiẹ̀ so ọlọ́run fàáyì yẹn náà lẹ àmọ́ ò ìdí ó kàn kò rí pítọ̀ ẹ̀wọ̀n náà ni máa ń mú bẹ́sìtì wá káàkiri lágbájá gbogbo mùsùlùmí la fẹ́ràn àbí pé kí wọ́n jẹ́ mùsùlùmí nínú àwọn mùsùlùmí àwọn amú ọ̀rẹ́ ń bẹ́ abẹ́ kẹwàá ni àà ah, no bẹ́ẹ̀ bá ní imáni lóòtọ́ gbogbo èèyàn tó wá mùsùlùmí bákan náà ni ọ̀rẹ́ wọ́n ti gbọ́dọ̀ jẹ́ àtọ̀rẹ́ ẹgbì ẹ̀mùpá sí ní wí èyí ò nídi ẹ̀rí gẹ̀nà àti gbogbo mùsùlùmí máa fẹ́ràn àwọn àti mùsùlùmí bọ̀sẹ̀ rí in tí máa tún wá mú fẹ́ lé kórí lábájá fún àṣídáadáa sí lábájá sọ̀pọ̀ ọ̀tì ní ìyẹn náà máa tún ẹ̀sìn onítakò nǹkan tó dámọ̀ yóò yàrá ìwúlé bẹ̀ kọ́lọ̀ pé kò mọ́ lò rárá wà máa jẹ àdáhùn jásádáàlì láyé àkólónà nínú jásádì ọ̀nkọ́lọ́ yàtọ̀ ṣe ó lè kú òtó bá kú náà lẹ́ẹ̀sì ni pé nígbà sábà dáàlì jẹ́nà lọ́nkọ́ wípé wọ́n zánà máa fi tùdú ní mìngílìn ìkwánà aláfún ìtakọ̀rẹ̀ ayọ̀ pé kéèyàn ní kùsínú kéèyàn ní málí kéèyàn ní gílù sẹ́nìkan àjẹ́nà ìtumọ̀ pé ìwé ara yìí kọ́mọ́ bọ̀ lára ilé kò sírù tó kàn lè fi ilé ayé dákàwọn yóò ní ní ìṣàrà wà sí ní láti kúnà nǹkan àmà ní ìṣù náà nítorí pé kìí ṣe pípé afẹ́ hìtẹ̀ tá à ń hìtẹ̀ tí èèyàn bá fi blọ́ọ̀kù chánsì tá a bá ń wá á hìtẹ̀ náà kí bá fẹ́ sí bẹ́ẹ̀ àwọn aláṣẹ wa kàn tó ara sọ ibi tá lè so torí pé bọ́ọ̀lù ìyá bẹ̀tẹ̀ pé mẹ́ ti wọlé tẹ́yìn bá ti wo kíkọ ayà tí mo kà yí ẹ̀rọ ní sí dáadáa ta ní sọ wà mọ́ òbárí òná sí iná násàlá àmọ́ràtún bìsù láàrin Yusuf àti Imratul Aziz sàfáwọn afáwọn wọn fà pé wọ́ọ̀dù wà mọ́ òbárí òná sí tí a ní òfẹ́mí ara mi mọ́ ò iná násàlá àmọ́ràtún bìsù ilà àmọ́ràbí iná rọ̀bí ìfàfòrò rahim ọ̀rọ̀ yìí ta sọ torí pé ayà tó wá pẹ̀lú rẹ̀ ni pé dálíkà ليعلم أني لم أخنه بالغيب وأن الله لا يهدي كيد الآخر أبي فقال تعالوا قال ها ها Ànábì àkún láàrin Yusuf àti obìnrin tí wọ́n àlẹ́jì kó tó fẹ́ sí ìdìnà pẹ̀lú Yusuf pé ọ̀rọ̀ tààlẹ̀ yẹn méjì yẹn tọ́n pé ìgbà ó ti ń di ẹgbẹ́ ọ̀yá pé àyà ń gbàtà àyà ń bọ̀ wá ó bẹ̀rẹ̀ lọ́pẹ́ al'ana hafafalfa ta ní sọ yóò obìnrin ana rọ̀wọ́ tuhu na fi fasáfọ̀ ana rọ̀wọ́ na fi àbí ní sọ yóò lẹ́yìn wá sọ́ta talọ́wọ́ sọ zálíkà lìyálàmà annílámà kúnnù bilgayl وأن الله لا يهدي كيد كيد كيد الخائنين ها فصار في كما ذكرت خلاف مهم هذا ما فا but خلاف pé ta ló sọ èyí tá kọ́kọ́ wí òun náà ló lídìí sí ta ló eh, mhm, sọ títí tẹ́lẹ̀ ke Mm-hmm. So, yeah, ẹ̀kànjáde káàkiri ọ̀fẹ́ tí a kí akọ́mọ́ nípa fún ẹgbọ́n tí ọ̀fẹ́ ọmọ ọ̀bọ̀lù náà fún tẹbáwò lẹ́yìn bàtọ́ ọba sọ tán ọba sọ fún àwọn òbèbè kọ́lá máa kàtùkù kúnnà ìrọ̀ wà tún náà yúzùfà ànásì kúnnà aṣá ìlà máa rí náà lè nìtú kọ́lá tí mùrákù àti al'ana afáfàlhà ana rawatu an nafsihi wà innahu lamina sọ́ọ̀lì èmi ni mo ẹ̀sán fẹ́ wọ́ sí fàáṣà òun ní sòdodo ọlọ́yìn gbà wà ní dáálíkà lè yá aláma ánìlámù kan nìyẹn ẹ́ obìnrin ni because ọlọ́run ti sọ mí obìnrin ló sọ̀rọ̀ láti bẹ́ẹ̀ni obìnrin ló sọ̀rọ̀ láti bó tẹ̀ ṣe pé sẹ́rí tí áyà tó náà bá sọ yìí sì tẹ́ bá sọ pé yíṣù tó sọ ìtumọ̀ ẹ̀ náà kọ̀ rẹ̀ ṣùgbọ́n obìnrin ló sọ̀rọ̀ láti ibi tó kọ́ láti tọ́lọ̀fọ́ láti ẹgbọ́ náà ní kọ̀tínú nǹkan tí ó sì wà lẹ́yìn ẹ̀ sọ̀bọ́ láti ágbé lọ fún yúzùmù sọ̀tàbá tó kókè sí sọ pé dáálíkà lè yálàmà anílámà ní ìgbèkíní túnmọ̀ ẹwọ́ ẹ̀jẹ́ dáálíkà lè yálàmà táà ní dọ̀míru yálàmà ó mọ̀rí báàsì ẹ́ ìyọ́n náà kó ní iṣu ìkìláàfù ẹ̀rẹ́ ẹ́ ẹ́ ó lè mẹ́lẹ̀ ọkọ̀ tálókù lè mẹ́lẹ̀ lìyálàmà ànílàmà fún olùgbèm ó lè mí ní ọkọ̀ obìnrin fún lè mí ní Yusuf ẹ̀yí ká túnkọ́ ẹ̀kọ́ ọkọ̀ obìnrin ní ọba mí dáríkà lìyálàmà tọ́ mo ṣe léyìí ẹgbọ́ kí ọkọ mi kó fi lè mọ̀ wípé ànílàmà fún olùgbèm para ṣẹlẹ̀ hmm? kò sí ń bẹ̀ lóòtọ́ kó mọ̀ pé mi ò jàǹbá ọ̀hún zina ò ṣẹlẹ̀ mùrọ́wádà ló ṣẹlẹ̀ ana rọ́wádà tó ní àdìmọ́sí èmi ni mo tẹ́ǹkì ẹ́ mo tẹ́ǹkì lóòtọ́ àmọ́ wà iná olámìnà sọ́ọ̀lìkì àbí òdodo ní ìzùkùnsọ̀ àbí tí ká fipá sọ́kọ̀ ohun ilé màbá ńlá màá fún ìrẹ́ wà náà yóò mìíràn yìí pé mo ti jẹ́wọ́ nísìnyàn kí n mọ̀ fún gbùngbà tó òun ò sí ń bẹ̀ náà ẹ̀ òun ò sọ nǹkan ni òun acknowledge pé òun ló sọ̀rọ̀ mi ò jàǹbá rẹ̀ nígbà tí ò sílẹ̀ ìtumọ̀ eléyìí tẹ́ wà ápùwá ìlú mara kọ̀kọ́ lọ òun ló wá lọ pẹ̀lú ọmọ òbáwé òun ẹwù rẹ̀ dàpọ̀ ìtumọ̀ bá gbé YouTube ní bá gbé ìyá lámà fún òtò bẹ́yìí o ló mú ọ̀rọ̀ wà náà sí wá sáàmà pé dọ́rà kíyàn sọ pé ah, ẹ̀ẹ́n tó tẹ̀lẹ̀ yìí sáàpé nígbà tí malik ló sọ fún ọ ó sì ti gbogbo wọn ni máa ìfọwọ́wá yusufa náà tàbí kọ́ ah, kò dẹ̀ ṣe gbogbo tó sọ ń gbà yẹn nípa tó ṣẹlẹ̀ ìnáhù òdúrú ló sọ because ó lè sọ lásánà rọ́rọ́ tù wá láti kó mọ́ tù wá nínú ìlànà sọ́rí kìí sàfánà rọ́rọ́ aná sí ilé ìfẹ́tọ̀ ìmú mo bẹ̀rẹ̀ wọ́n jáwọ́ parí rẹ̀ ní ajọ́ parí rẹ̀ ẹmọ iníṣẹ́ ìwà ajọ́ parí àmá iná hú lámìnà sọ́ọ̀dì kìí oníṣòdodo pé òun fara ẹ̀kọ́ pàtàkọ́mọ́ hmm? so ìtumọ̀ eléyìí tí ń sọ yìí tí ń jẹ́wọ́ yìí ló wá bí wà mọ́ kò bá léwu mọ́ sí wa pé ní ìfọ́ra mi mọ́ pé èrò aburú pẹ̀lú ẹ̀ kí ló pàtí ní sọ wà mọ́ ìbárò náà sí òun ni pé ó sọ fọ́kọ rẹ̀ wípé mọ́ jàzá ùmọ́n àrọ́dà bí áníkà súhà mọ́n àrọ́dà yusuf ló ti sí pé gbogbo tó rẹ̀ fún mi kọ̀tà al'ana hafafa ìyẹn

ló fi agbé wà máa òbá ní òun náà sí ìfọ́ ẹ̀mí mi máa ń pé èmi náà rí ṣe pé mo fẹ́ tẹ́ntẹ̀ tó gbégbé ní iná náà láàmàrà tó ti sú ilẹ̀ àmàrà ọ̀rọ̀ obìnrin lójọ hmm? ọ̀rọ̀ obìnrin tó tú kọ́rọ̀ obìnrin yẹn ní gbogbo ẹ̀ òun lójọ kí ló sì tẹ́yìn náà bá wò ojú nínú gbogbo àwọn ṣàwátì tó burú jù tí ṣetán lè tìyàn sí oníṣàwà obìnrin oníṣàwà ìsìnà tẹ́lẹ̀ lè tìyàn sí òun lẹ́fi pé màá tọ́lọ̀ fẹ́ máa dákọ̀ ṣàwátì olókọ́ dákọ̀ ìyẹ̀wò dára nínú gbogbo ṣàwátì tọ́lọ̀ ń bí ní gbogbo ṣàwá ti pátápátá òun ló strong jù òun náà ló sì yára ju ẹ̀sìn yẹn jù òun náà lèyàn sì gbọdọ̀ sáfún jù ní gbogbo tara ni o ọ̀rọ̀ wípé èèyàn kan ń fẹ́jú èèyàn sì ń ṣe òsáàsù káàkiri nìkan kò náà ó máa sáà bó ṣe ń sá lóòtò máa sin lọ́rùn sí òun tọ́ tọ́ máa sọ pé máa gífẹ́ tíṣ kankan pé ẹn but she was not the only one ẹ̀yà was not the only one the only one kọ́ ó máa sá ní o bó ṣe ń sá lóòtò máa sin lọ́rùn náà sí tó lè wá bọ́nlé abẹ́ o kò sí sáré kan náà hasanat hasanat ọlọ́run wàá wù ọ́ sí pé ah, ẹrú mi yìí ó gbìyànjú ó tún sáná aburú jẹun wa kàdálíkà lè nẹ́sí fa lè sú ọlọ́run wàá gbá burú jìnnà sí ọ èyí torí pé òun ṣe dáadáa àbó òun ṣe dáadáa kankan òun kàn ń sáà nìkan wàláhì pornography ní ìdájì mú sọ òtọ́ ni ké òótọ́ ń sáà nìkan ó ní òkè Kùránì òṣèlú bílà òkọkànlẹ́mọ́ òkàn sáà nìkan ó ń sáà

ẹ̀gbọ́n òun wá ní ẹgbẹ́ àwọn tí wàá jẹ pásítọ̀ lóun fẹ́ yọ ẹ̀mí kúrò lára nìkà kí wọ́n ń fi òróró pa nìkan

pákó ògùn wá fẹ́ polówó obìnrin ní ojú ẹ́ reception receptionist obìnrin secretary obìnrin náà akílẹ̀ ah, nǹkan tó bá wọn hmm? èyí tí ó bọ̀ sọ̀rọ̀ náà obìnrin ó sàkó gbogbo wọn síbẹ̀ ẹ́ pítọ̀ sálàfi sàgbákó ọlọ́run sọ pítọ̀ òun sàlàyé fún wàkólíkọlì ìsánù ẹgbẹ́ pẹ́mọ̀ kólẹ̀kọ̀ mo ṣe dáyín ìlẹ̀mọ̀ dáyín mujahid ay mujahid min jabr ay la yasbiru anin nisa now tí ṣe tọ́nà bá ti wá fẹ́ gbá nídìrín mú ẹwọ́n tí ó sì mẹ́rin lọ́nà àbímọ yóò wá kí pé áà tó bá fẹ́ súnmọ́ lọ mọ́nì kankan sí pẹ̀lú obìnrin ẹgbẹ́ òun ló ń bá sùn fada fada bá tún fáwọn èèyàn lóyún fada wà fáwọn ọkùnrin tán láwọn náà fẹ́ di fada yóò mọ̀ bá wọn ṣe lè wá òṣìṣẹ́rí dínà fitra ti islam jẹ́ pásọ̀ kílẹ̀mù yóò lọ lè fẹ́ ìyá arúgbó kan ní ìyàwó wọ́n ti wá fẹ́ tán yóò wá kó gbogbo àwọn ọmọ táwọn ọmọ wọ mínísítẹ̀ì ìyá arúgbó ti darúgbó níyàwó islam yìí tẹ̀sán ti wáyé hmm? ọlọ́run ọba dá ọmọ wa náà ó kàn mí ká rẹ̀gúlétẹ̀ because tí ara yìí bá ti wà lára pọ̀ so ọmọ ọba nílò náà sí imra tó àdìsí ló sọ ọ̀nà ẹ̀kọ́lù àpọ̀ so inna nafsa la amara tó ní sùúrù illa ma rahima rabbi inna rabbi kọ̀ọ̀kan mi ò fọ́ra mi máa wò ẹ̀mí ilẹ̀ yẹn máa fi ń gbìyànjú èèyàn kì í dì náà tẹ̀mí lè ṣe ẹgbọ́n one of the ways téèyàn lè fi tẹ̀mí èèyàn lè fọ́lọ̀ sí ìmọ̀ra máa yọ harvard náà sí kúlù wọn kan ìpín ìṣẹ́ kó sọ fún ìyàwó lágbájá mọ́jọ ìná ọ̀rọ̀ ọ̀rọ̀ tó gbọ́ sí mi ó bí mi ẹgbọ́n mọ́ ti pé má sọ fáwọn ìfàlì gẹ̀rẹ́ pé màláìkà ní èsì màláìkà kankan o pé lágbájá torí ọlọ́run jẹ́ sọ fún mọ́ bú mi kó má wà kó bá mi mo lè bú yẹn o tí ń bú ọ nídi ìrọ̀tà síbí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé fún tèmi náà ní nature ẹ̀ àmọ́kọ́lọ́gbá aláìsí tó ní sọ́rọ̀ ìgbà àwọn ìbá bú mi dọ̀lá gan-an nǹkan kìí dùn mí à ah, ń dùn

ọwá lẹ́tẹ́ ìlànà àgbà ọ̀nà jùbà mìíràn jẹ́fẹ́ fẹ́ alhamdulillah wallahi mo ti pẹ́kẹ̀ ní ìtẹ́kẹ̀ rẹ̀ mọ́kànlẹ́ ìgbàládá ni mo fẹ́ kíkù ẹ̀mí mi kó pé pé mo fẹ́ ti fọ́lọ̀ mo fẹ́ ti fọ́lọ̀ èyí mo fẹ́ jàfẹ́ mi mi àti ìní lọ́n kẹ́ tí ma fi jàfẹ́ mi mi mọ́tọ́lọ́ tó fẹ́ ha lágbájá àfà dáadáa ni ṣùgbọ́n ìwíkúwí kan bẹ tó wí sí ní pé ìbọn ìnílọ mọ́ mọ́nájú ìnílọ má fi ìrà mọ́nájú ìsìnà lọ rí ọ̀pá àmọ́ tó rí o bá lágbájá ti sọ á ah, lágbájá o ó sábò sí fún mi ní ẹ̀tọ́ mi nígbà ẹ̀tọ́ mi nígbà àmọ́ kó mọ́ wàá fẹ́ gbẹ̀tọ́ rẹ̀ kọ́ wá lọ mọ́ nǹkan ní ọkàn kó bára rẹ̀ so anásùlà àmọ́ra fi sùn làkọ́kọ́ a rẹ̀ sọ pé tó fà sí àmọ́ra fi sùn tó fi jẹ́ ni pé

tí mo bá dìbẹ́lọ́pù ẹ̀mí mi róòbò mi yóò máa jọ pé kí n máa súnmọ́lọ̀ kí n máa lè bá màláíkà sí lè àbí tí mo bá wo ara mi yóò máa fàgbé kí n máa lè bẹ́ra kún sí lè but bí ìṣẹ́ wọ́n ti sometimes ẹ̀mí mi ó wín ní ara mi some other times ara mi ó wín ní ẹ̀mí mi tára mi bá wílẹ̀ ní ni màá gbé màá dá ẹ̀mí géèmù tá a ṣe yìí ní báyìí five two ara ló wí ni lẹ́mìí jùlọ lójú ìlú dára níṣẹ́ ń bá rẹ̀ bá làákùnkè náà ṣe ìlàwọ́ àbọ̀ ó ń blé mara rẹ̀ ó ṣe mọ̀háfà fàyà tó ànáṣù mọ̀háfíbà ní náà ṣe ìlàwọ́ àbọ̀ ibi tí mọ̀háfà bá ti bẹ̀rẹ̀ nù pé wàá máa tẹ́kì káàmù pé ní aljanibu ruhi ní tẹ̀mí mo kírun mo wà pé àmá wàlá mo sọ̀sọ̀ bó lágbáyá ni kàfá lè sọ àwọn bá fi kan lólè kan tí ẹ̀ bá ṣe wá ń ṣe tó wọ́n ló ń tírìnì ẹ̀mí òun là ń lo náà torí pé sẹ́lá àwọn ọmọ ogun tó wà ń gbà yìí àwọn pọ̀ tẹ́tà bá sọ̀rọ̀ ṣáwà kìí ṣe ṣáwà fíṣíkà ṣáwà nìkan ṣáwà ní gbogbo nǹkan tó wẹ̀mí ṣe ara tí ma ń wẹ̀mí ṣe ni kí wọ́n sọ pé ìwọ kéré sí ìyẹn nìkan jù ọ lọ pé kó wá bú sí àpò yóò gbé lẹ́gùn rẹ̀ ga mo gẹ́ ìtẹ̀ inú ló dún ṣáwà lòun ṣáwà ara ṣáwà nìkan yẹn ti ìrádọ́tò lókòlóhùn ó wọ̀ pé wọ́n ní wọ́lùwà lókè yìí tó ó máa bàjá ìbájá yẹn láàfin pé ní làwàmà ayé àlejò tàláwò kẹ̀kẹ́ kẹ́rẹ́pù tàláwò tẹ̀tàràdà tẹ̀tàràdà eléyìí ọ̀fà eléyìí ọ̀fà ẹ̀kọ́ máa fà á kó bọ́ sí lẹ́kùn àmárọ̀ ọ̀kọ́ máa fà á ní ọ̀gbọ́n lọ́dẹ̀ tó bá jẹ́ tí wọ́n á fi hàn gúrò gúrò gúrò gúrò gúrò gúrò tájẹ́ẹ̀tì wa ni ànáfò lè mọ́tòmá ìnà. yàtọ̀ fún pé èyí ọmọ wa fi ìmáàlì gúrò ẹ̀mí èyí ọmọ kí Qur'an èyí ọmọ gbọ́rọ̀ ọlọ́run èyí ọmọ kọ̀rọ̀ ànábì nǹkan tó tún pàtàkì tẹ́lẹ̀ ọmọ fi ń gúrò tọ́lọ́run ọba sọ mọ́ ànáfò lè mọ́tòmá ìnà òní fádẹ́kù yìí fi ìbáàdì. èèyàn máa ń wà pẹ̀lú ìbádùnlá èèyàn máa wà pẹ̀lú àwọn ẹni rẹ̀ hmm? lọ́wọ́n sọ pé iná lẹ́sẹ̀ àwọn ọmọ mi sọ lànà bìkì lànà hùm ti sọ nìkì bí èèyàn bá ti wà nílé ayé tó bá pẹ̀lú àwọn ẹni náà lè yóò fi máa sàdúrà pé wàhálà kí ni ti sọ nìkì so growth ẹ̀mí yàtọ̀ fún personal effort ó tún ní ìké yẹn wà láàrin mùjálà sátìmọ́dá ọ̀fọ́lẹ̀hẹ̀ òun ní òun mùsà bá kọ̀ wá ní ara àdìta àti ní ìṣòro àwọn ìgbésẹ̀ tá ti gbé kọjá ó jẹ́ ká disconnect ara sọ́ọ̀lẹ̀hẹ̀ ó ń kálukú dá

òun làwọn sálàfà fi láwọn sáwọn lọ lè bá pé dákùn fámi sọ̀rọ̀ ọlọ́ oníjọ́ òun lẹ́kùn sẹ́yìn bá ti wò ó nígbà tí àkọ́kọ́ náà nígbà tá a ti kọ́kọ́ já ara wa tọ́ ìtọ́nù wa mú kálukú wọ́n wá ń jù ilé so annabi lukma inna gangan ni gaya ṣùgbọ́n yàtọ̀ fún kó tó tó jẹ́ gáyà ara àkọ́kọ́ máa fi tó مجالسة الصالح ọlọ́run ọba búra pẹ̀lú anáfin fún iná Ibn Qayyim rahimahullah kásọ bí ọ̀rọ̀ méjì lórí anáfin lawamu Ibn Juzayy níbi àlọ́wọ́pàá tọ̀rọ̀ bòríyà ó ní máa tó gbé àtọ̀wọ́lá òkú ní anáfin lawama ó ní kíyà lẹ́tí tàdúmù náfṣàhá àláfíìlì dùnú òun lè ní tí ó mọ bílímù ara rẹ̀ nígbà tó bá fẹ́ṣẹ̀ tẹ́sí ìbá fẹ́ṣẹ̀ tó pẹ́ bí tẹ́sí ìbá ti lójú tì ìbá lójú tì ó yẹ kí ẹ̀ṣẹ̀ kó wí kéyìn ṣàwùjẹ́ ìdòdó ọ̀daràn ní mí ọ̀daràn yẹn tó o sì kò ní jẹ́ kó o ní nàṣáàtò àti dásọ́rọ̀ ìlú mẹ́ta ìmọ̀wẹ́ ẹgbọ́ mi ẹ́ ìmọ̀wẹ́ ẹgbọ́ mi yìí tẹ́yìn bá ti kọ́ da rẹ̀ lòun lọ́dọ̀ ọlọ́ níjọ́ tán bá ní kó sọ ní bọ́ọ̀lì tèmi ń bẹ lára mi àmọ́ jọ́ tẹ́ni ẹ̀ bá ti lè kú tó mọ̀ kọ́ da rẹ̀ ni ọ́ ó mọ̀ bẹ́ sọ́rọ̀ ẹ̀ lómi rẹ̀ róòlù ni mo mú yẹn gbéra ń gbà mí sàwọn kankan tí ì bá ti torí róòlù ìmọ̀ pẹ̀lú róòlù òní wípé dánwò rẹ̀ fi hàn pé lágbájá àfáàní dánwò àfáàní náà ni kó pa àwọn èèyàn lẹ́sẹ̀ àbí tí kì í bá ṣe yẹn ó yẹ kí ẹ̀ máa kájọ mo ṣe ìtọ́nà ó tún wí níbi lẹ́yìn náà pé mo fẹ́ kó máa kájọ ní kó máa yàtọ̀ àwọn èèyàn ló fi wí níbi àwọn àkásánjó ní mímọ́ láti lọ́jọ́ àwọn súnfí ó sì lọ lé gbogbo tíra rẹ̀ ó sì rí mọ́lẹ̀ tàbí

so ìtumọ̀ ẹ̀ ní wípé bó bá ṣe kéré sí sẹ́kọ̀n sàn kan ló bá kú kó fi ti gbogbo ṣe tán ó fà àwọn èèyàn lẹ̀ náà ni ló bá ń kọ́ so dánwò róòlù tẹ kí yàn play ní máa mú yàn gbà pa kíá ẹlẹ́sẹ̀ ní nílò tọ́ ṣùgbọ́n èmi ni mo ábúdé mọ́sálásí á sá pè mú àbúrò ní kí epo tó wá kájọ fún lóòótọ́ náà á pè mú wọn ní kí ló lẹ́sẹ̀ yan kí káwọn náà kọ́ jẹun kó tó ọ̀tún jẹ lẹ́sẹ̀ tẹ́lẹ̀ yóò fi balá dáná ní gbogbo pè wọ́n kàlùkù mọ̀ pé dáwò rẹ̀ no matter rẹ̀ fẹ̀sẹ̀ kò lè wà àmọ́ tí ìbá sọ̀rọ̀ dáwò pé mọ̀hásábà lè yọ̀ wọ́n ṣe mọ̀hásábà ọkàn tọ́lọ́wọ́n bó bá ga ibi tí ó tàn mọ́lẹ̀ jù yóò máa gbìyànjú àti kọ́ ara ẹ̀ kó mẹ́rin kò lè sẹ́ni tí ò ní tó kù sí ó tẹ̀ pọ̀ ó pọ̀ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ń ọlọ́run bá ṣe é pé ọlọ́run lè lù wá láti fi sóore fúnra oore yẹn táwa tí wọ́n á ṣe kọ́ ọlọ́run máa ń lù sábà bí gánà kọ́ àtúntì mú wa gbó tó ní èyí tí ó mọ búra rẹ̀ lórí tó bá ṣẹ̀ṣẹ̀ áwò tàfíìrì fi tọ̀ á àbí tí ò bá ṣe iṣẹ́ dáadáa tó ẹgbọ́n aláìmọ̀ ṣe wáyé nísìnyí báyìí ìyàmù lélì mi rákà kan fi súnà rákà kan lèmi máa ń ṣe o àbí ẹ̀kọ́ ni pàdé tíṣà hmm, onírákà kan ti Muawiya wọn á gbé kí ni a máa bìíra ìgbà ṣíráka kan náà ló máa wá sí i àbí ṣẹ̀wá yìí ṣàkà mẹ́ta náà záàní ẹ̀sìn ọ̀yàn wọ́n máa ní ilé ní ọba ti lẹ́nìkan tó bá ti ń ṣe ìyàn jù ọlọ́run gbà nínú obìnrin máa rí èyàn tó yẹ ọmọ akọ́sí rẹ̀ dáadáa àmọ́ kó ti pé ní ìsìnjọ́ tí wọ́n fẹ́ ṣe ogúnra rẹ̀ ní máàkì eighty percent a ọba fẹ̀kan mú ìdàjáde òkútọ̀ ẹ̀yìn yóò kúrò àwádìí bá ṣùgbà àmọ́ abẹ́ lórí lọ lókù ẹ̀yìn mọ̀ pa rẹ̀ wí kìí ṣe pé bóyá lára wa mẹ́ta ló wà ẹyọ ọ̀kan náà ní bí ní ń tẹ́kì róòlù ọ̀tọ̀ọ̀tọ̀ fàfẹ́rù ha ànáfẹ́ ìmọ̀tìmọ̀ ìrìnà èyí tó lórí ìrìnà tẹ́mì ẹjẹ́ mọ̀tìmọ̀ ìrìnà kí ni ó sì jẹ́ kí ni jẹ́ mọ̀tìmọ̀ ìrìnà pẹ̀lú òkú ọlọ́run aṣọ ṣe ẹni pọ̀jù tó bá fẹ́ tẹ́mì rẹ̀ ṣe the best part tẹ́mì lè wọlé òní díkìrò là ìrántí ọlọ́run aláàbì díkìrì láà wàkẹ́rò díkìrì láà ní Qur'an bẹ́ẹ̀ ẹni bọ̀dì tó bá wà téèyàn bá fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀mí rẹ̀ ó máa fi Qur'an bẹ́ẹ̀ ó sì ké pẹ̀lú gbogbo fẹ́ kó ṣiṣẹ́ ni o. àwọn èèyàn ń ké Kùránì pé wọ́n fẹ́ ha ó wá dì mọ́ mùrọ́jà ni mùrọ́jà kòrò bí àfáàtí máa lálàṣẹ àwọn ọmọ kéékèèké láǹdẹ máa wọn lórí wọn ọmọ náà ò yá yà kàkà bọ́yá àwọn obìnrin náà kọ́lọ́ ti bẹ̀rẹ̀ fún gàmí olóòjọ́ rẹ̀ orí kẹ̀kẹ́ rí wọ́n náà fà náà ṣàpùlọ̀ já sí ìdájọ́ kan ẹ̀yàn bá bá lórí nínú ẹ̀yàn bá bá lórí nǹkan rẹ̀ kò ní ìṣẹ̀dá tí ó wọ kàrẹ̀ wọ́n bá ti bá kàrẹ̀ yóò kà máa wọ wíkọ́ lọ́pàá ìmọ̀ mọ̀ rẹ̀ pé iṣẹ́ òkè láti tẹ́fẹ́ ipò ìrántí ọlọ́run ni máa fi ní tùmọ̀nàdù kalẹ̀ ànírántí ọlọ́run yẹn ni mo yí sọ fún apẹ́lẹ̀ alhamdulillah nínú ẹ̀sìn tá a kọ́ ọlọ́run ló ní kí a sáré sẹ́kù mi ha kagbẹ́lẹ́ náà bá sí ní ìdájá mt èèyàn bá ká èèyàn kẹ́kọ̀ọ́ àná èèyàn sì máa wá lázà níbi sọ̀lá torí Kùránì àti sọ̀láàtù náà ní méjì ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́ níbi sọ̀lá mùnàjá tó láwà rẹ̀ ó fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tó wáyé tó fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ó fẹ́ràn ọlọ́run ó wà pa ah, olólùfẹ́ ni mo fẹ́ bá sọ̀rọ̀ torí pé òrí ìkejì ọ̀rọ̀ ọlọ́run ó fẹ́ kà tó pẹ́ntẹ́yìn ò bá ti rí tẹ́yìn bá fẹ́ràn tí ò bá ti rí ọ̀rọ̀ rẹ̀ lèèyàn fẹ́ máa gbọ́ Hmm? ọ̀rọ̀ rẹ̀ nìyàn fẹ́ máa gbọ́ ẹ̀nà ẹgbẹ́ so ìyẹn ni náfù ó lè èyí tó lóore jù ní àlọ́fún ìmọ̀tàmà ìnà wọ̀ṣọ́rù ha èyí tó burú jù ní ẹ̀mí ni àlọ́fún àmárọ̀ tó dìsù wàbẹ̀yìnáhùmá ànáfsùlọ̀wà èyí tó wà láàrin méjèèjì ànáfsùlọ̀wà so ibi tí iṣẹ́ wà gan ni pé lẹ́yìn máa bẹ́ẹ̀ mi rẹ̀ yà ó sì máa lọ́pẹ́ alhamdulillah mùsùlùmí lè yẹn jù alhamdulillah a ọ̀pẹ̀lẹ̀ ọ̀pẹ̀lẹ̀ then ibnu jùzá ìlú sọ yìí ibnu kọ́yìn wá lọ́rọ̀ tó tó na sọ náà ti ibn qayyim ni wọ̀nà bá subhanahu ọlọ́run ọba ó pè wá sákè bìkọ́ ní ha ó pè náfù làwámà ní bìkọ́ ní àlàwámà tí ọlọ́run fi pè ní làwámà yẹn ó pọ́ǹtì wá sí pé aláṣídá ti ha yá ti ha wàfàkọ́ ti ha wàdọ̀rọ̀rọ̀ ti ha ilà man yu'arifu alkhair wa shar tabakọ̀ ní làwámà pé èèyàn ń tèkì káwọn hmm, fún nǹkan tó ṣe dáadáa àti tó ṣe tí ò dá ó ṣòpẹ́ nìyẹn sì pé òun ní ìdí bùkátà ẹni tí ó ń fẹ̀kan forí hàn wọ́n hmm, tí ó fà wọ́n lọ́wọ́ sókè tí ó ga ìdí òun tí ó yẹ ká mà wípé oríire èso rẹ̀ gbọ́sẹ̀ ní tí ó bá fẹ̀kan àfẹ́ tara pé this is good this is bad already yóò mọ what is good and what is bad yóò sì máa wá ẹni tí ó sọ fún pé this is good this is bad wọn láti pé ẹnìyẹn kọ ẹ̀mí rẹ̀ ò tí ì kú kò sì lè bẹ́ẹ̀ mi bá ti kú gbogbo nǹkan kọ̀ déédéé lọ́dọ̀ rẹ̀ ẹ̀wọ́ tó ní water àti alcohol liquid méjèèjì hmm? a ní kí èdè ònìkan liquid àti poison na liquid lòun náà ọ̀dà náà poloid lòun náà gbìlọ̀ sí emotion time pé yẹn òun náà lómi inú gbé òun náà mi tí ó fi hàn pé yóò máa wọ ẹni tí ó pò ìràn ọ̀yà dúlà rẹ̀ ilé ìwòrí nàìjíríà ó ní pa ìjà lò há dàtà dàtà ńlá tí ó ṣe é pé ẹni yẹn náà ọlọ́run tó pé yóò kó wù yóò kó àbúrú ní bàtà ńlá láti lè jìnà sí lè sákòlò sàmínà lọ ó fi lè bọ́ kòmbi blame ó fi lè bọ́ kòmbi blame wa min sharri ma talumu alayhi àti aburú nǹkan tí wọ́n lè bú ìdè lórí tó pé constant ìmúra lè lọ́mọ̀ sí fúnra ìyẹn jẹ́ làwọ́ àmọ́ àti láwùmọ́ wọ̀lẹ̀ annáha mọ̀tàláwìmà tàbá túnlàwà mà sí mọ̀tàláwìmà tàláwò ayé mọ̀tàrádìdà yóò ma ṣe tàrádìdà yóò ma lọ yóò ma bọ̀ látàfúgbótò àlàhálì wáhì kò ní rí méjì wọn pọ̀ ìdáadáa kó ṣe pé yóò mọ̀ pé sóhun improve àbóhùn jáwálẹ̀ so tó bá jáwálẹ̀ yóò mú fara sókè tó bá improve yóò tún gbá ó tún pẹ̀lẹ́ ìtumọ̀ olùmọ̀tàláwìmọ̀ látàkùtù àlàkalẹ̀ wáyé fàíyà mùtájátùn ìlàmà yóò àbíkù ha ma wúwa an fa ùláha sí ma á ṣí ha ọ ma á jì ha òun náà ní ìdí ẹni tí ó fi hàn nǹkan tí ó wúlò fún ní ayé rẹ̀ ní ìgbésí ayé rẹ̀ àti lálùkìyàmà rẹ̀ ọ̀tọ̀ fẹ́rọ̀ hù wọ̀tàlú mọ̀nàfà àléhà ìdàpàtà tó bá ti mọ̀ nǹkan tó jóore yóò lè túṣẹ̀ tó bá nù nǹkan tó jáburú yóò lè jìnà sọ ọba tó wá fi nǹkan méjì ìbúra ọlọ́run wá ní àyá sábù ìsánu alàmẹ́jùmá ìtọ̀ tó ma rìnyàn rò pé bọ́yá a ní kó egun òun jọ ní tẹ́rí tọ́lọ́run ọba dápọ̀ ní kìí ṣe gun ni wọ́n máa ń lo gẹ́gbà tí máa ń lò fún egun náà nìkan bọ̀kúlé tọ́lọ́wọ́ bá fi lo ìbọn wípé àwọn kèfèrí tọ́lọ́wọ́ bá ń bá sọ̀rọ̀ ìbọn náà máa ń dápọ̀ kúlí máa ń yú hìl ìbọn wòye ọ̀rọ̀ mi ta ó tó bá ti téèyàn bá kú tán bá sin tí gbogbo ara rẹ̀ bá jẹrẹ egun ní máa ńlá lẹ́lẹ̀ bá skẹ́lẹ́tì sàpé ara jùlọ fọ̀ntáwọn wá ń sọ ní pókè egun ló kù ibi pé à ń rí egun ọwá légun yóò tún dé èèyàn padà làwọn fi ń lo wọ́ọ̀lù egun ó ti dégun náà egun náà padà fún wá di yóò ti fọ́ yóò ti hìn bẹ́ẹ̀ tó làwọn fẹ́ ń lò ṣùgbọ́n ìbọn gbogbo ara ni wọ́n ń hmm? pé ọlọ́run ọba yóò kó egun rẹ̀ jọ sẹ́wọ̀n pé ṣégun bá ti fọ́ lẹ́yọ kọ̀ọ̀kan ní táwọn sọ ni pé sẹ́ẹ̀sì ni wọ́n lè togun pàtí ìpapọ̀ náà mọ́tò kọ́lá wọ́n tó yóò bẹ́ẹ̀ lọ ọlọ́run wa sọ pé torí ìdí wọn sọ yìí egun tí wọn sọ yìí kọ́lá wọ́n tó ṣe yóò lọ bàlá ọ́dìrí na aláà anùsáwí yàrá náà ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run bá lágbára yóò lẹ́yìn àtọ́bá kó ọjọ́ tọ́gbára agbára ní òfin ṣe pé kìí ṣe gún nìkan yóò tún ṣe tẹ́sì lẹ́fù bànáà bànáà là ń pè lédè òyìnbó tó banana ọ̀dọ̀ lágbáwá lóyìnbó ti mú banana banana yìí náà ní banana fẹ́ gbóní kọ́fì náà pípé banana almoul òyìnbó ní nípínlẹ̀ ìgbà táwọn òyìnbó tí wọ́n jà pẹ̀lú àwọn mùsùlùmí ní kùsídáwọ̀ wọ́n ní kọ́ńtà pẹ̀lú àwọn mùsùlùmí ní Jerusalem ní Turkey ni wọ́n ma banana so wọ́n ma mouse tọ́sọ̀ àmọ́ kí ni wọ́n fẹ́ pè é òní pítọ̀ á ah, wọ́n ma banana fi lábá fi lè banana wọ́n bá lè na banana ẹgbẹ́ banana kí lọ náà wọ́n bá fẹ́ sọ fún wa mẹ́ ṣe mọ̀ rí pé nísìn banana tàǹpẹ̀ etí ara ló wà àbí ẹ̀jì lọ́wọ́ àbí tẹ́ bá wọ mọ́kẹ̀ ìṣọ́ náà kọ́ ẹ̀jù ló wá ìtẹ́dẹ̀ mi ní pé tí mo bá fẹ́ sọ fún èèyàn pé èèyàn kó gbogbo nǹkan tán in tó bá wà létí ni màá sọ ẹ́ màá ní ó jẹ ẹran yẹn tegúntegún in tí mo mìíràn kó jẹ gbogbo ẹ̀ tán hmm? tọ̀ ìtumọ̀ ẹ̀ ní wípé the last thing tó wà ní ẹ́jì gan anybody tí ó bá to ọmọkàí ẹgbọ́ ìtumọ̀ ẹ̀ pé ó ti to ìyókù ní bíkọ́ sí ilé ìlú wà ńlá hmm? bí kan sọ fún yàn ní ìgbé alágbájá ah, ọ̀ afẹ́ kọlé wá ní wọ́n ṣe finishing ẹgbọ́ lápàá sọ finishing structure ti wà lẹ̀ pé the last kìnnìkan là ń lé ti gan. kódà something as delicate as ọmọ kàrẹ́ máa tún tòun náà wọ́n kìí sọ̀rọ̀ wípé àtọ́tọ̀ ah, àgbàdì ìkàlá kan rí bàwọn pàtì kó lù kò ní mí máa pé tó fi kan ọmọ kàrẹ́ òun lárúbáwá bá débi ìdí tí ń sọ sọ pé fún ní mo ha a àwọn mo ṣe gbẹ̀bí rùn mọ́ta gbogbo ẹ̀bí jẹ̀mí ya but in tí rùn máa mìíràn gẹ́gẹ́ ní kíni alhabi okùn níjọ́ tí mo bá fẹ́ran léyà lọ́wọ́ tí mo fòkùn lé lọ́wọ́ mo pé mo fà á lé lọ́wọ́ tókùn tókùn ìjọba ìkẹ́kùn òsẹ́kù lọ́dọ̀ mi ẹ́ǹdì nǹkan ẹ́ǹdì kan làá máa fi ń rẹpítẹ́ǹtì olù ẹ̀ pé ní tó bá ti mú tẹ́lẹ̀ bá fi wà ń bẹ́ ọ̀lẹ́ òun lẹ́sìn ní òbó sọ pé à ah, mo wú tìdí tìdí dàbí tí mo wú kalẹ̀ pé tọ́lọ́n bá fẹ́ tó yìí jọ tó bá fẹ́ gbé yìí kìí sọ̀rọ̀ bí pé àwọn pàtì kan mí sì kọ́ yóò tó ọ̀tán débi ọmọ ga ẹ̀ tó wà padà sọ ní tó bá fẹ́ ṣe sí ni ó sọ pé ẹ̀yìn sọ bẹ́ ọlọ́run wá sọ reason ọ̀sọ̀ yẹn náà láti bọ̀ kí n kàkà díẹ̀ ká ọlọ́run ní bal yuridu insanu ìyá òtúrọ̀ àwọn ní tó fà tí fi ń dìní àṣìyá mà ní pé ìtumọ̀ méjì làwọn bá tó ó fẹ́ kọ̀ mí ti ẹ̀ṣẹ̀ táwọn ọjọ́ tó wà ní ọjọ́ ẹ̀ kò fẹ́ kẹ́ àṣìyá mà ah, ìtumọ̀ kan ìtumọ̀ kejì ni pé ọmọ nìyàn fẹ́ péjú alkiyama fẹ́ pè nírọ́ alẹ́sùfù júrù tí fù júrù ẹ̀ṣẹ̀ alẹ́sùfù júrù tí fù júrù kazim tìrọ́ èjì náà ní kí n yí ìjìra òun lẹ́ẹ̀kọ́ ìgbàfàtọ́mà fàjà tí hmm. lọ́mọ nìyàn fẹ́ fi ṣe láyé dùn kọjá káwọn ìgbé ẹwà ní káwà máa ti wílé ìtorí pé alfiyama kan bọ́ but ọmọ mi yẹ̀bọ́ lọ́wọ́ bá ṣe dáwà thinking wà rí ronú wa àti káwo pé nǹkan bọ̀ wá lítà ẹ̀mí máa ń value instant shower ju èyí tí máa ń bọ̀ lọ togbélé yóò fún ní pleasure kíákíá hmm? àti tó bọ́lá ti dọ́mọ ẹ̀dá kọ́ kò rí kọjá nǹkan tí ń rí ní ìsìn báyìí nígbà táwọn èèyàn lo mẹ́sì bẹ̀ẹ̀sì jọ̀hún táwọn lò tẹ́mà táwọn bá takọ̀ sáàsì gbogbo ẹ̀tàn gbogbo nǹkan tá tẹ́ẹ̀dá ìtẹ́ẹ̀dá ìwọ̀n tọ́kọ̀ lọ́sí gbogbo nǹkan tí wọ́n pè létẹ́ẹ̀ bí ṣe máa ń ṣe níbi bí mi ìgbìmí ò ní wá lẹ́yìn náà ló tó bá ah, á ìbádùn ilé ayé ìgbòsẹ́ ìtò lè tó gẹ́bà ìsọ fún alọ́sẹ̀ tó kọjá ó dàbí kí wọ́n lọ́mọ kékeré tó wà ní oyún ìyá rẹ̀ tó ti pé ẹ̀jẹ̀ ní tí ń fa àfihàn ah inú wa ìmọ̀ ń gbádùn kò sí kankan lẹ́yìn rẹ̀ ẹ̀bà kí ní gbádùn rẹ̀ ni ẹmu ẹ̀jẹ̀ tó bá kó ń bẹ̀ tán tó bá kó ń bẹ̀ tán tó bá délé ayé yóò tó máa ní ah ilé iná tó wọ́n ṣe kí náà kọ̀bọ̀ bẹ́ẹ̀ náà wọ́n sọ pé ilé yìí náà níbi tó máa òun lẹ́sìn rí pé nígbà táwọn táwọn ṣe mọ́tò nígbà táwọn ṣe ẹgbọ́ kéèyàn la wọn fún ní end of discussion sábà pé ó tó yorùbá ah lẹ́yìn eléyìí ah, ọlọ́pẹ̀lẹ̀ ó ní ó ní discussion continue lẹ́yìn end àti tí láìsí náà bá end ibi tẹ́ darí mọ́ ni àti end of discussion ọjọ́ ọ̀rẹ́ sí àti discussion tó continue àti ìrántí kò tún jẹ́ mọ́tò gidi má àbí dédé bẹ́ẹ̀ tàbí máa ronú mọ́ o pé aláì tó bá ti fún mi lérí ìsìnlẹ̀ ìdí parẹ́ ìdí parí ìrìnkẹ̀ tí ń parí mẹ́ ẹni débi tó kálù púpà mọ́ ni ọmọ ènìyàn tó kó gún régé kó fani àlàmọ́ lò sọ́ọ́lẹ̀ kó ṣe ilé ayé ní rọrùn fún wọn kó jẹ́ ká báyọ̀ nù rẹ̀ pàdé kó yẹ ká pẹ̀lú ìmọ̀nà àtàmọ́ lò sọ́ọ́lẹ̀ kọ́ lọ́n jẹ́ ká fi wà lìjọ́ náà kó wá ṣe àwa àtàwọn ọmọ wa àtàwọn ìyàwó wa àti gbogbo mùsùlùmí tó ṣe wá ní ìmọ̀ àmàlẹ̀ lọ́sàkì سبحانك اللهم وبحمدك اشهد